الحمد لله الذي هدانا إلى الإسلام والصلاة والسلام على نبي السلام وعلى آله وأصحابه أهل السلام إن أصدق الحديث كتاب الله وخير لهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أهلاً ولا أبا الله أبا ọ̀ṣà ní ẹni kọ̀ọ̀kan wá nígbàtí ní ọkọ̀ kádàrà wà ọlọ́wọ́ tó dá sámà sílẹ̀ 50,000 rẹ̀ lọ́lọ́wọ́ ti kọ́ ipé àwọn ilé yìí wọ́n wọlé wọ́n wọ́n jẹ́ muslim ẹ̀rẹ́ àwọn ilé yìí àwọn oníṣẹ́ islam àwọn wọlé ní tòtò rí ni níjọ́ náà lọ́nà ọba ọkọ àkọọ́lẹ̀ ní ẹ̀fẹ́ bá mi jẹ́ mùsùlùmí níjọ́ mi àti lásìkò yẹn àìsí ìdarí ọlọ́run òbí ìdá sọ́mọ́ òbí ìdálẹ̀ ábẹ̀lẹ̀ tẹ̀sán náà bí aṣọ èyí ti káwọn lẹ́sà tó wà pé kọ́lọ̀ sọ wá ní mùsùlùmí ẹni tí òṣìlá yìí ṣe máa ń sàdúrà ẹ̀sùn àánú ọlọ́run ló lépa bá wa àánú náà ọlọ́mọ kan kó lára ní kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí wọ́n fi súnú sílá ọba àlá nínú àánú rẹ̀ kọ́lọ̀mbà fún wọn mọ̀nà àwọ́gbà tí wà ń bẹ̀ àkọọ́lẹ̀ ẹnu tí tún sọ́rí ìyẹn padà bí ẹni tó máa ṣe nǹkan mí kọ́lọ̀mọ̀jọ ṣẹlẹ̀ sẹ́nu kọ̀ọ̀kan wa ìpín ọlọ́run ọ̀là Muhammad ọba wọn ara ní àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tọ́tẹ́ àti nínú ọ̀rọ̀ bí i mọ́ sí òkú gbọ́ òun náà ni tọ́bá ní ṣe pẹ̀lú àlùkọ̀rọ̀ àmì ìfẹ̀rí ojú ọ̀nà tọ́tẹ́ àti bí i máa ń tẹ̀lé lérí ìlànà tó ṣe ayé àtẹ̀sùn òun náà ni sọ́nà òbí sọ́nà Muhammad sallallahu alaihi wasallam gbogbo tí ọmọ fi jọ́sìn fọ́nà ọba lérí ìlẹ̀ ọlọ́run táàbà arákọọ́lẹ̀ fọ́nà Kùránì táàbà arákọọ́lẹ̀ fọ́nà Hadithi àtọ̀dọ̀ náà wọ́n ni wá ọ̀dọ̀ ìbìlì àwọn àṣàyàtí àwọn ni wọ́n dáálẹ̀ torí pípẹ́ àpáta àti ṣíríkù àwọn ṣètà àwọn àṣàyàtí ni wọ́n tán wọ́n níbi ẹ̀ wọ́n wá sí ẹlẹ́sìn mọ́ nípa àwọn tó fi jọ́sìn fọ́nà táàbà arákọọ́lẹ̀ fún ẹgbẹ́ ẹlẹ́sìn bíbí àwọn ọmọ ṣe kí ni wọ́n máa ń pè alábìsí ni gbogbo bíbí àpáta ìsọ́nà ní ìsinmi ní ìyọ̀ sí ní sinmi àbíkọ́ jẹ́ sínú náà lọ ọba pẹ̀lú nínú àánú rẹ̀ ẹni kọ̀ọ̀kan wa kọlọmọdé àṣẹ bíbí àṣúnà ní kọlọmọdé a ṣe mo kí àwọn ìmáàmù wa àti gbogbo àwọn olùkọ́ tí wọ́n ń bẹ ní kalẹ̀ àti olùdarí ètò gbogbo ọdún àti ẹ ṣe wọ́n kọ̀ọ̀kan wa ọlọ́mọdé ẹ̀dí kọ́gbà ọlọ́run tí wá lọ lórí rẹ̀ ọlọ́mọdé ṣe ọwọ́ bàtí ẹ látọ́ kò láyé gbogbo ìgbìyànjú tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá ń ṣe ọlọ́mọdé ìgbà lọ́wọ́ wa ìtí wọ́n ní kí n fi bá ní sọ̀rọ̀ láàárọ̀ yìí òun náà ni dáwọ̀rọ̀ ọ̀lẹ́rá wọ́n mọ̀ sí òlìyà tó ipa ipa òun ni àwọn àlùfáà fẹ́ kó nínú àwùjọ wa àwọn iṣẹ́ ìlú bí ọlọ́run bá láàṣẹ àwọn àfáà pípé ká máa ṣe láwùjọ wa nínú àwọn ojúṣe tí ọlọ́run bá láà tó fi kọ́ gbogbo àfáà lọ́rùn pípé kọ́ máa ṣàlàyé rẹ̀ kó sì máa ṣe láwùjọ wa. خلق الله السماوات والأرض وما بينهما لتحقيق غاية عظمى وهي عبادة الله وحده لا شريك له èyí tí ọ̀pọ̀ amáṣẹ́ wa òun náà ní sí wa ọdá sọ́mà jílẹ̀ sọ́mà tọ́lọ̀ ń dáyìí ó kó àwọn ìfìsí àwọn nǹkan àtẹ́gùn ma wá láti bẹ̀ ìbẹ̀rẹ̀ lòrùn fi ń jáde jẹma láti ń rí náà ọlọ́wọ́n bá Allah subhanahu ọjà ilẹ̀ fún wa nínú ilẹ̀ yìí nìkan tí ń jáde àwọn tí ń jáde ìgbẹ́ náà láti jẹ iná aláwọ̀ tí ó yé wa pé ọlọ́bàá wọ́n kọlọ́kùnà sọ́mọ̀ wájú wọn ọgbọ̀ wọ́n máa bẹ̀rẹ̀ lẹ́mù máa dá ìfì ọlọ́wọ́bá ni àjá sọ́mọ̀ sílẹ̀ nítorí káwọ́ ọlọ́wọ́bá ń ṣeré eré ta ṣe délẹ̀ bá ṣe dá àti gbogbo tó wà nínú ẹ̀ ó ní ìdí pàtàkì kan bá a ṣe gbogbo rẹ̀ rẹ̀ ọlọ́ni wọ́n bá kọlá ọ̀tọ̀ lè jíkà wọ̀lẹ̀ ìsá ilẹ̀ àlẹ́yà àkùdùn ọlọ́ni ẹ̀yà àjìjà náà tẹ̀yìn ọmọ èèyàn ilé ayíṣẹ́ wà rí ìta àti ayé fún òun náà ní ẹmọ wá sí ọlọ́run asọ́rọ́sì lè mọ̀sàfí kẹ́sì ọdá ọmọ yẹn lọ́wọ́ tí ìwọ́n mọ̀ yípe ní òṣè máa àti ojú kòkòrò ayé àdáwò tọ́kọ̀ wá náà nìyẹn àdáwò méjì ta nìyẹn ẹgbọ́n àwọn èèyàn tó tó déédéé lórí ojú ọ̀nà ọlọ́run nínú kọ́jẹ́ tí wọ́n ti kára wáyé àdúgbọ́jẹ́ pé àwọn ta wí ọ̀rọ̀ ẹ̀ṣin ti dàrú mọ́ wọn lọ́wọ́ kọ̀kọ̀ yí tó fẹ́ ṣe wọ́n nítorí pé àfá àti ó ń sàlẹ̀yẹ ẹ̀sìn fún eríṣìṣẹ́ mẹ́rin márùn-ún ni wọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú wọ́n sọ ó wá jòkólẹ̀ ó wá òfin kí làwọ́ ti rẹ̀ ẹjẹ́ akókó fẹ̀sùn wúlẹ̀ ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ sì ni nígbò tí màgbé torí ẹ̀sìn ni wọ́n ti dáhùn ọ̀yẹ́ kọ́ fẹ̀sùn nílẹ̀ ọ̀yẹ́ kọ́ wà sí pípé ta ní ìṣòdodo ta ní èyí ni ìlọ́rùn jẹ́ dada nílẹ̀ nìkọ̀ọ̀kan wa káwà lọlé déwú bọ́ọ̀bá lọlé déwú ọwọ̀ náà ọ̀sọ̀pọ̀tọ̀ fẹ́dá sí yẹn nítorí pé orí lọ́nà ọmọ ṣe fún yàn dókítà jùláyé ọ̀nà kọ́nà fún yàn látorí ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam ó ní man salaka tariqan yaltamisu fihi Alẹ́bẹ̀rẹ̀ tí máa ń gbìyànjú lọ́kùnrin lóbìnrin tí lọ lè wọ́lé fún mọ̀, ìlọ halkọ̀, ìlọ mọ́tàṣà, ìlọ ìjókòó ẹ̀sìn. Ìjókòó kọ́ọ̀lọ̀ láhú, kọ̀kọ́ọ̀lọ̀ rọ̀sù. Alẹ́bẹ̀rẹ̀ bọ́bá wá ń bá lọ bẹ́ẹ̀ ìtumọ̀ ẹni pé ọlọ́wọ́ bá aláàfẹ́ sí àdúwà àdìjẹ́nà rẹ̀ ní rọrùn òkun ní fi ń lọ bí kéwú ní fi ń pẹ̀kọ̀ ibi tó wà. àdáwọ̀ tó fẹ́ ní kọ̀ọ̀kan wa táàbí máa ìmá jòkó máa lè dá wákà tàbí kọrin àdáwọn bẹ̀lẹ̀ ayéjọmá èyí tó gbájú náà fẹ́wọ̀n náà làdáwọ̀ ẹ̀sìn tí yọmọ lẹ́sìn gbogbo àwọn tó ń bẹ ní òtí Allah subhanahu wa ta'ala nígbà tó dá gbogbo wa tán arsalal kutuba ó tó wá sọ tó ràkalẹ̀ ó sọ láti bèrè ò arsalal rusula ọlọ́run tó wá sí àwọn òjíṣẹ́ dìde ká máa tó wà nínú tíra ọlọ́run ó fi kíra ránṣẹ́ àwọn olùkọ́ni tí wọ́n kọ́ ní tí a gbọ́ ilé ọlọ́run tó wá sí wọn dìde tó lókùtà tó wọ́n wọ́n tàbí jẹ̀wọ́ wọ́n ti gbé kíra kí ẹni tí ọkọ̀ wa wọ́n ti fi kìí alùpùránì ìwé ọlọ́run àdébù sọ̀làṣọ́là òun náà ni bàbá yìí òun náà ni wọ́n sàlàyé ìdánwà nínú kọ̀rán àlàyé àti Both is islam Both sì islam ẹ̀sìn ṣe ìsọ́nà lókùn tó máa ṣe ẹwọ́n ọ̀pọ̀ fẹ́sì islam ọwọ́ kan mú islam rẹ̀ lára kan méjì ọ̀pọ̀ tàṣíkálẹ̀ ewu àmà jama ọ̀pọ̀ tàṣíkálẹ̀ ewu àmà ìdí wọ́n sì pé ìdí wọ́n sì pè ní mímà òun náà ni kọ́lọ̀ láhùn kọ́lọ̀ rọ̀sùn ọ̀kan náà àwọn ẹni rẹ̀ قل العلم قال الله قال رسوله والعلم قال الشيخ والآباء قل زوان قديمة هنا لدوة القرآن أبلغنا القرآن تأكلوني مما شيء ما تفل شيء لوني أبيما باجر لي بما يسمني كما قلت يوني مما أنا قلت مما تفايق في نوان قديم أفا واني قال الله قال رسوله ọlọ́wọ́ bá sọ anábì sọ ni wọ́n pè ní ìmà mọ́lẹ̀ àìkọ̀kọ́ ṣẹ́kù wọn àbá wọ́n lè rí àwọn bàbá sọ àwọn ṣẹ́kù náà àwọn náà sọ wọ́n ní kèé sí ìmà nìyẹn àwọn alágbàwí làwọn bàbá alágbàwí làwọn ṣẹ́kù ẹni tọ́nà ọ̀rọ̀ sí gbogbo ayé alìmàṣúù tọ́nà ọba sọ́kùn bí a ti ṣe táàmà tẹ̀lé lọ́sàn àtòrú táàní wẹ̀yìn táàní ronúká tó tẹ̀lé òun náà ni àdábúwa Muhammad sallallahu alaihi wasallam bọ́dọ̀ bọ́ wá ní báyìí gbogbo agbọ́tapátá àwọn adébùkátà sí kápadà sí ẹgbẹ́ wọn nítorí ibi ọ̀rọ̀ jésù wàhálà ti kéré ilẹ̀ àmẹ́jọba parọ́ ọba gbọ́dọ̀ lọ́wọ́ gbàgbé bọ́bá tó ní sí lọ láwùjọ àwọn ọmọ èèyàn àbí láwùjọ àwọn àfẹ́sìn òdodo ó sì máa ti ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ àtikọ̀ wá wọn lọ lẹ́ka ìtànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ìtànẹ́bí yóò wá sílẹ̀ rẹ̀ pé à nígbà bá ní ṣe lóòótọ́ ó nímà ó nímà àmọ́ èyí tó ṣe yẹn ọjà pàpà lórí ti ṣe ọlọ́wọ́ ní ẹ̀kùnrin ká ẹkùn fi rẹ̀ sórí láàrin ó súnwọ́ tó hásàdá ọlọ́wọ́ bá Muhammad kalẹ̀ fún yí lẹ́ni tẹ́ ma kọ́ ṣe ẹ̀ nítorí pé ó ìmọ̀ tó sì ní ìmọ̀ tó náà fọ́rẹ̀ tí ń lòun ni practical ìmọ̀ tí ọlọ́run sọ̀kalẹ̀ ara mẹ́lú láti rí ọlọ́ọ̀bá aláàkọ̀ wá wá sílẹ̀ ó gbé àwọn òṣìṣẹ́ jíde ó ní wádà pẹ̀lú fi ó ọlọ́wọ́n bá ní kò sí àwọn ìjọ kan sáàdá àbáwọn ìran kan àfẹ́kásí òjíṣẹ́ dìde àti ìbòdó láàá ìta sọ fún òjíṣẹ́ yìí pé sọ fún aráyé ká máa sin ọlọ́nìkan ọlọ́nìkan ọlọ́nìkan wọ́n lè kẹ́ni mo sọ ọkú tí wọ́n jìnà sí èṣù àtàwọn ọmọ rẹ̀ àtàwọn tí wọ́n pèpè ẹ̀dàrí àwọn èèyàn lọ́sọ́dọ̀ ọlọ́run ẹ̀dàrí àwọn èèyàn kúrò lọ́dọ̀ ṣèjọ́ àtàwọn ọmọ rẹ̀ وإسلام المجتمع من العبادات التي جاء بها الأنبياء والمرسلون فواقوا وجسي هنا في صفة كلهم ترين روى النبي الله وليعيه وبعد الشراف المرسلين يواصل الإصلاح العلماء لين بعد ذلك النبي جوا لين بعد ذلك النبي جوا له gbogbo àwọn àtẹ́lẹ̀ gbogbo wọn wọ́n ti kú pátápátá lẹ́yìn àtẹ́bìrì ìṣá nìkan àtẹ́bìrì ìṣá tẹ́ ń sámà sí ẹ̀ láàyè bó ṣe mú ìní wò lọ ìtẹ́kọ̀ òṣè ó wà pẹ̀ láàyè yóò tó bá jẹ́ tó bẹ̀rẹ̀ ní yọ wà ní Kùrán báyọ̀ fún àwọn láwọn ilé yìí ayọ̀ wà ní Kùrán tí wọ́n tó lòpì ayàwó lọ́sọ fún agbóró ti sọ̀kalẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́rì tó bá jẹ́ tó lásìkò àtẹ́bì ni yọ wà nínú àdíjì ètò kọ́lá tí ó dé àtẹ́bì lọ́lọ́ lẹ́sẹ̀ kéni lónìí pàdé ẹ̀ wọ́n jẹ́ tó lásìkò sàábà ni àbúbákẹ́rì wọ́n mọ̀rọ̀ òṣùmọ́ àwọn ni wọ́n rí sí pẹ̀lú àjọ sámà nígbà wọ́n tẹ́gbẹ̀ àdúgbò olókèsí ìlú olókèsí wọ́n tó lájú òní sí kírun lọ́dún rẹ̀ ọbájẹ́kọ́ olóṣìkọlé fún rẹ̀ gbogbo lọ́kọ́lé sí ọ̀sánà ìjẹ̀sẹ̀rú ìtàkùnlá sẹ́bí sọ kò sì ní púrùfù kẹta àdáyíwọ̀ yíwọ̀ wá lọ ayé àwọn ọmọ ìwọ́n jòlò zamani ìmọ́mù wọn lọ́gbà ẹgbẹ́ wọn bí ní àbí wọn mú sàyún bí nígbà tó ṣe wá gbogbo ayé ẹ̀sán tó wá fún ní ọdún wo ló kú níbo ni wọ́n ṣe sí yájọ síbẹ̀ gbogbo tí wọ́n sọ ní kò lésì ó ti kú ó ti kú náà lésì gbogbo àwọn ṣẹ́bí ọlọ́run ọba èyí tí wọ́n ti lọ èyí nígbà wọn wá ń tọ́tán òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àdébì wọ́n sọ fún wa pé ẹ̀ alọ́ọ̀lámá wọ́n òun náà lọ́wọ́ fún àwọn ànábì ni àrólé àwọn ànábì ọlọ́ a tí ìbá bẹ̀rẹ̀ láàfà kéèyàn tó lè bẹ̀rẹ̀ láàfà ọ̀dẹ̀ kan ṣẹ́kì ara rẹ̀ ipò iṣẹ́ táwọn nílò ọlọ́wọ́ bá gbé lọ́wọ́ lọ́wọ́ ṣe nílì lòun Tí báwọn ànábì ọlọ́run ọba ti rí, báwọn ànábì ọlọ́run ọba, ibi táwọn ànábì ọlọ́run pèpè sí, tí bẹ́ẹ̀ wọ́n náà pèpè sí, tí bí wà wọ́n ṣe rí, gbígbàgbọ́ wọ́n ṣe rí, bẹ́ẹ̀ náà ni wọ́n náà rí, a lè fún àwọn ànábì ọlọ́run. Àmọ́ ọlọ́run ọba ànábì ìjọ yíwa wípé àwọn àǹfáìsì àwọn ẹwà rẹ̀ sẹ́ tó lù á sì yára ẹ̀yọ́ ma yá àgbẹ̀ nílẹ̀ ìsìn wa aláàbí yá wọ́n ìwọ́n rẹ̀ tó dúró hàmà wọ́n láti náà alébì láwọn mẹ́bí ọlọ́wọ́ bá wọn owó kalẹ̀ owó kan sílẹ̀ o yẹsowó díráhàm yẹsowó dínáà ẹni bá wọ́n sílẹ̀ tó bá ní mà náà a orúkọ wọ́n mọ̀ lọ́sí ọmọ ti kiri kọlọmọsọ̀ ìṣọ́ láàpá torí mọ́ máa pé ọlọ́run yóò àfáà nínú àwọn ọmọ rẹ̀ òun ṣépè láwọn ọmọ ẹni ọlọ́mọsọ̀ ìṣọ̀kan náà ọmọ mi láàpá òun ṣépè lẹ́rẹ̀ ọmọ ẹni sẹ́ńpè láàpá olùbẹ̀rù ọlọ́run ìnáma yàtọ̀ láha mìnà ìbáàdì ìlòwòlẹ́rà ọlọ́run wọn láwọn tí wọ́n máa bẹ̀rù ọlọ́run òun náà làwọn tó mọ ọlọ́run àwọn ni wọ́n pè ní olùdàmà àwọn ọ̀fáà

ṣe ìjọ́sọ̀lá àfáàní kí èèyàn máa lọ ní olóògùn kan máa lọ ní gbogbo ní olóògùn ṣe ìjọ́sọ̀lá àfáàní kí èèyàn máa lọ ní kalẹ̀ fún àwọn olóògùn ẹ̀bùn mi alubára ìsẹ̀bí ìlà ṣe ìjọ́sọ̀lá àfáàní àfáàkọ́yẹ̀ àwọn jàndùkúnù àwọn tó ń jọ sí Islam ní àfá alẹ́bí ní wàrà sàtún àmìyà àwọn ìwọ́n jogun táwà dáàjọ áàtì ni wọ́n wọ́n ma gbogbo sójú ọ̀nà ọlọ́run ẹni tó ní gbogbo sójú ọ̀nà ọlọ́run bá kòkó lò bí alubára torí pé kò sálubára kan tí wọ́n lóhun fẹ́ bá wa sọ̀rọ̀ sí ibi báyìí wọn ó di wájú rẹ oní aláàjì ebi àárọ̀ ebi ọ̀sán ebi alẹ́ òní ìpáyín ẹkùn mi ọwọ́ àbòhùn tán ọwọ́ ní aláàjì mọ́ bá àti báyìí sí lérí láìsí aláàjì wọn sọ pé mọ́là mọ́là ìrírí ojú dáwọn ojú tí wọ́n fi wà fún ilẹ̀ Yorùbá jọ ni ojú aláìṣẹ́ kan ṣe ọ̀lẹ́gbà àti ọgbọ́sígbó ọ̀pọ̀sílẹ̀ gbé wọn àmọ́ nínú tẹ̀sí ní sàtànáàbì àdáhùlà máa mú wà ni àwọn àfá àwọn ni wọ́n wà lọ́fíìsì àwọn anábí ọlọ́run kí ni wọ́n ṣe mẹ́ àdáwọ̀tú ìlànà wọ́n pèsè ó ní ìlànà tàrà òǹdíyà a ó ní tọ́wọ́ bá ṣe rí àwọn ànábì ọlọ́run ọba ó ní fáńdùrù ilá màjáàlì ìsìlẹ̀mà ó ní fáńdùrù ilá màjáàlì ìsìlẹ̀mà ó ní ìlọ mọ́sálásí kọ́ lọ lè dòkó síbi ìdánilẹ́kọ̀ọ́ àwọn àfáà títí tí wọ́n dánilẹ́kọ̀ọ́ níbẹ̀ ló ti máa ní fílì pé ah, àwọn ànábì ọlọ́run wá tún ayé sí èyàn wọ́n yára ní ẹ̀sìn wa nígbàtọ́rọ̀ wá ní báyìí yóò wá sí ọ̀nà àyà fẹ́ kọ̀ọ̀kan wa àtẹ́kì ní májèlé ti láwọ́ bí ẹ̀kọ́ yẹra yóò fàtí òhun pìpì gbogbo ẹni tí ó bá fẹ́ kọ́lọ̀ wọ́n fàwọn lọ́rẹ ó sóre fún òtú òsóre ní lẹ́yìn ẹ̀mọ́ òun náà ti kọ́lọ̀ fún yẹn ní àgbọ́yé ẹ̀sẹ̀ èyí sẹ̀sẹ̀ lásán tó ń ṣe tó rẹ́rìí fún nínú kọ̀ọ̀rọ̀ ẹ̀sùn tó ṣe sọmọlẹ́sì fún nínú súnnà àmọ́kọ̀ sẹ́rì ajẹ́gbẹ́ kò sí ìkankan tí ọ bẹ́sẹ̀ tó fi ń ṣe ọlọ́run aláàfin ìbáyé kan náà záàfún fi ṣe ọlọ́run bá ní gbogbo nǹkan tí bá bẹ́ẹ̀ sí ìyà láàrin yí nípa ọ̀rọ̀ ẹ̀sìn pọ̀rọ̀ dúró nílò láàrin wọ̀n rọ̀súùl ẹ̀dá padà sínú Kùránì ẹ̀dá padà sínú hadithi bọ́ọ̀ bá nínú Kùránì bọ́ọ̀ nínú hadithi nígbà tí ó lè mọ́ wà ní Kùránì yóò sì wà ní hadithi ó sì gbọ́dọ̀ mọ́lò inú súra olówà ní wọ́n pàtàkì àkómà àbíkọ̀ ní súra òtẹ̀má ìsínú súra kẹsàn ó sì gbọ́rọ̀ mọ́tọ̀ẹ́ra tọpá ti lágbára lákà méjì nínú súra olówà tí a gẹ́ lákà méjì jẹ́ orímà lásìkò jímà inú ayà olówà ọlọ́run ẹ̀kí jímà ní àdínsì tó ní lákà méjì lọ́lọ́run ẹ̀kí àdìwáyì wàhálà àtàlùkùnrin àti súnà ọlọ́run ní lèmọ́yìn tàtà òhìlàtí làdá anábì ni wọ́n ṣe nǹkan méjì e, nǹkan wọ́n ṣe lẹ́tọ̀ fún wa ta ló ṣe lẹ́tọ̀ fún wa jama tọ̀ sínú ayà ìran wá wọ́n mọ́yà tó wà nílẹ̀ hawa ìlúwọ̀ ilẹ̀ wà yóò ha anábì ò ní sọ wọ́n láti lẹ́nu wà fi sábà ń kọ́sọ wọ́n lọ sí ìdájọ́ kọ̀ láti nítorí àdínsì ẹ̀yọ́ mọ̀ yára nínú ẹ̀ṣọ́ wa nínú nínú nínú ayà olówà pé ta bá sórí ìrún ìrún já Bọ́bá wá tó lérò ọ̀run tó ó jẹun àbúrò ní jẹun. Kọ wá sọ pé ìkùnrà nìkan wọ́n pàtàkì wọ́n ọgbà tí ń sì kọ́. Ẹ áyàwó lọ́wọ́ sọ pé tún jẹun. Ẹni tó bá ti tún náà, onítọ̀wọ́ sì láà. Ẹjá máa ẹjá máa ń lọ́rọ̀ mọ́lẹ̀ kọ́rọ̀kọ́rọ̀ máa sílé à. Ẹni tó bá ti tún náà kò tó kí wa súnnà tó hiyà ní fọ́sílò lẹ́gbẹ̀lẹ́mà ọláwọ̀lọ́wọ̀ fún àwọn ọ̀pá àwọn ọ̀pá ìsìn ọlọ́run dá wọn lọ́lá ṣùgbọ́n ọ̀pá fi fún ọ ní ìmọ̀ ìsìn ọlọ́run ti dá lọ́lá nítorí pé ìwọ ni àrólé àwọn ànábì lọ lẹ́yìn ilẹ̀ tó máa fún ẹbí ilẹ̀ ṣe ọmọ ilé àwọn èèyàn kúrò lọ́dọ̀ àṣetáni ó sì máa darí àwọn èèyàn lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run lọ́fà àlọ́run ṣáàdàmù ọ̀dẹ̀ àdàmù ọlọ́run wọ̀rẹ̀ sọ́tàn àṣíyà ọlọ́wọ́ bá ti fi ń ṣe àrólé àwọn àtàbí ọlọ́run èmi ò rí iṣẹ́ tí èèyàn máa ń ṣe tó tó pé ọjà àpá àkọ́mọ àkùtù sójú ọ̀nà ọlọ́run ọmọ ní àtàmù kọ́wùdà ní mọ̀dá ila Allah tó pé ọmọ ẹni tí ti pépè yìí wà àbílá Bọ́bá bẹ́ jà fẹ́ẹ̀sì, iṣẹ́ ìyọ́ máa bá tọ́ǹsọ́ mú. Bí iṣẹ́ ìjọba ti ya máa ti tọ́ǹsọ́, lọ́dọ̀ àwọn èèyàn ni máa já àfá àmọ́ lọ́dọ̀ náà èyí ṣe àfá. Lẹ́wọ̀n yá sọ láàmà ìbáde ìgbòdàbà, ìlà àtìrámà tó ń jọ láti àtìkọ́ ọ̀fún. Ẹ̀yọ́ máa yá àti nínú ẹ̀sìn wa. Ẹlẹ́ẹ̀kejì, òun náà ti pé lẹ́yìn ìgbòdàbà lẹ́yìn ìlẹ̀mọ́rù kẹgbẹ́ ìrìn nínú náà ọlọ́wọ́n bá ní àwọn àfáà àtàwọn tí ọ̀fáà ọlọ́wọ́n bá ní òun ìṣẹ́ látàdá Tẹ́fà ní ṣe tẹ́fẹ́sà àwọn àfà, làwọn tí wọ́n ní màtẹ́kà lè kòrádà àti gíní àti súnà tí wọ́n ṣe nílò wó. Èṣe pẹ́ ní láwà tẹ́lẹ̀ tó bí jù. Àbẹ́ni táwọn èèyàn mọ̀ sọ́mọ́ tẹ̀lé oníjọ oníjọgọ́rùn ìlísù kọ̀tẹ́ tó níjọ tó ní ilé kí wọn gbọ́dá àwọn tẹ́lẹ̀ jáde nígbà wọ́n ti ló ọjọ́ tàùsàn nígbà mẹ́lò kọ́rùn-ún tí kọlùkún náà máa gbé hánà súnmì hánà tí gbogbo èyàn tó ní mùsùlùmí lòun sí mùsùlùmí tàbá ní ìpalẹ̀ tí gbogbo èyàn tó ní súnmà lòun sí mùsùlùmí lòótọ́ tàbá ní ìpalẹ̀ olóògùn awó eré lọ́wọ́ náà àwọn náà yọ lọ́wọ́ bá wá àwọn náà ni a pẹ̀tú rẹ̀ dáadáa fún wa àwọn àfáà ni wọ́n sì lóde wọn ọlọ́láwọn àfáà tí wọ́n lórí àwọn àdájọ́ ọlọ́run wọn ọ̀tún ẹni kankan nínú àwọn èèyàn tó kù kó ní hálí yẹ́sì lọ́wọ́ ìlẹ̀dínà ya'lamun wọ́n lẹ́dínà láyà àlàmọ́ ààrẹ sọ ààrẹ mùsàkìrì ọlọ́wọ́n bá aláṣẹ tó ń kèrè lọ́wọ́ wa ó ní ìyáwọn tí ó mà àtàwọn tó mà tí ó bá kan náà ní wọn ilé kọ́lọ̀ ń bèèrè lọ́wọ́ wa tó á ló ń tẹ̀kùrì rí ọlọ́wọ́n fi yíwa ipé láàrín sẹ́wọ̀n wọ́n èsì bákan náà yàrá tó pọ̀ wọ́n lọ hálíkọ̀ tọ̀wọ́n lọ ọ̀rọ̀ wá sílẹ̀ nínú ẹbí wọ́n ní bàbá kú eh àwọn tó lálẹ́kọ̀ ní áàsùn tẹ́gbẹ̀ ilé ẹni tí lọ ní mo ọwọ́ ìjẹ́jì láyé ọ̀kan ní ẹjá fún láti kọmọ ẹjẹ́ tọ́lọ́lọ́ ìgbàríà fún ìbàbá wa àti ìyá wa tí láyé ọmọ bá bàbá àti ìyánu sàárè ìké ti sọ pé òun fẹ́ ti ìdáhùn òun fẹ́ sòkú òun fẹ́ ti pàtí tí látọ̀ náà mọ́ wá rí oníyàwó méjì ọ̀kan ń lọ lẹ́gbẹ́ ọ̀kan lọ́jà tí

فطالبه ينال دينا ودنيا غير منعدم رلا ìṣẹ́ yẹmọ wọ́n láyé èèyàn náà ni màtàbá ti nímà òsì ní gbogbo nǹkan wọ̀jáhà lọ́rùn alìwọ́pọ̀ta ilẹ̀ òdàmáàkì ha ọlọ́run tó wá darí gbogbo àwọn aláìsàn ọlọ́run darí wọn sọ́dà wọn nímà ọlọ́run bá ní ẹgbẹ́ mọ̀ ní ẹgbẹ́ sí ni ọ̀tàlú alábìkiri nǹkan tó láàá ọlọ́wọ́n bá ní ẹgbẹ̀ ìbéèrè lọ́wọ́ àwọn tó máa tẹ́yìn máa ọlọ́gbà ní àwọn ìwọ́n tó lọ́rẹ̀ ọlọ́wọ́n ti fún ọlé ọlọ́wọ́n máa pàtàkì ẹlọ́wùjọ ọwọ́ tó fún àwọn ìfẹ́ kan wá lọ dàláwà lẹ́kọ̀ọ́ ẹ̀dàkùn afẹ́kẹrun báyìí dájẹ́ kí kí ni dájẹ́ afẹ́gbà rẹ̀ báyìí dájẹ́ gbà kí ni dájẹ́ àndọ́mọ́gà fún láti ṣe afẹ́lẹ̀ ọ̀dàká fún láti yọ ẹ̀dàkùn ìyàwó mi ayílọ rẹ̀ ó ti lé ọjọ́ márùn-ún ọjọ́ mẹ́fà fún yọ́ yẹjú ẹ̀ wọ́n kò fóònù

àfá àti tí ó gaba ti ti dú mọ́ lọ́wọ́ ó mú mọ̀ ọpọlọ pé o tó bá ti bèèrè ọ̀rẹ̀ ìsìnkà lọ́wọ́ tó bá ti ti dú mọ́ ọpọlọ pé o kó lè lè bèèrè lọ́dọ̀ àwọn tó mọ̀ kan lè gbégí ni wọ́n lè fàlàyé fún ọ mú mọ̀ fi kọ̀kọ̀ pé nítorí pé bá a ṣe níbi atẹ́kùn lójúmọ́ tó lè pẹ́ tàbí atẹ́kùn àgbádùn bẹ́ẹ̀ náà Àlòwòlàmáwó, àwọn àfẹ́ ìsìta wá wí yìí, ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala yóò jàrú na mísìnà òjúrí mọ́ ta allama minhum. Ibi ọlọ́wọ́ bá Allah ṣe wọ́n lórí rere láwọn àfẹ́ ìsìn. Òun náà ní pé gbogbo àwọn èèyàn tó máa ń kọ́ gẹ́gún tó ń ṣe wà sí fún, tí wọ́n fi màtí wọn mọ̀ fún àfà àkọ́ ọmọ tó ń àbí ọwọ́ akọ́ wọn ní kí ó wà tó ń sọ ọkọ̀ ní kó ṣe pàlọ̀ aláṣẹ ọwọ́ àtòrẹ́ sí yẹ̀ṣì láyé lójoojúmọ́ tí wọ́n ti ń sàlùwàlá èdè lágbàlẹ̀ ni wọ́n ń dàlẹ́ làlùwàlá wọ́n mọ̀ fún ìtọ́kọ̀ lálùwàlá wọ́n kọ́ ìyẹ̀fẹ́ sí ìṣẹ́hùn ó tọ̀ wọ́n máa ń jí ìbáàlọ́ wọ́n tó sí yẹ̀sì láyé lójoojúmọ́ tí wọ́n ní kí òun bá dèédé lágbàjọ́ gbàdé ní òun wọ́n ti máa kọ́ sínú fáìlì yẹn ó ní ilé olówó tó fi lọ jàpá ọwọ́ pí ma kalẹ̀ ọkà pí mi kú pí kalẹ̀ ọ̀sá àfáà tó àwọn ọmọ rẹ̀ àfáà ní ga òun ga fún rẹ̀ ó pí mi kú bí ọ̀sán ọmọdé tó kó síra rẹ̀ ó ní máa wáyé lọ ká máa wáyé nílé ẹ̀ṣẹ̀ wa ẹmú dúdú ara yẹ́kẹ́ iná dàgbà kẹ́lẹ̀ bọ́kù nínú ohun okùn ẹrú wọ́n mọ̀ mú ilé ẹrú ní ìjọba ṣe èyí tó lọ́gbọ́ pátápátápátápátá ọ̀kan ní ọ̀nà ọ̀dọ̀ wá ń bẹ̀ wọn lọ́gbà pàdé àbá ìlójú ọ̀nà àwọn àpáta ma ń gbé ìgbésẹ̀ káàkiri ẹni bóyá ni òkèrú lọ́gbà sọ fún àbá pé àkítẹ́ ìṣe yẹ ṣíríkì ní o àbá ní ṣíríkì máa o oní ọlọ́wọ́ bá ní ẹ̀yìn àṣírákítà láyé àbàtọ́ ní àmàlùkà àbá yẹn mú ẹ̀rí wá àbáṣe òkè wúyẹ ó sọ ní yorùbá àbáṣe òkè ọwọ́ sọ lárúbáwá padà ó ní ọlọ́run bá sọ fún àtẹ́sì pé tọ́ bá tẹ́ fún gbogbo iṣẹ́ rẹ̀ ní ọ̀pá jẹ́ àbáṣe òkè wọ́n sọ fún ẹni tí òkè ń pé lórí pé lọ́kùtọ̀ lọ́sọ kí lọ́ sọ tí

Tẹ́bà tí wọ́n ti wí ní brọ́dá. Àwọn alọ́mọ̀ yìí tó ṣe máa, ó lè wọlé kéwù ní, tẹ́wàá ti wọlé kéwù. Ipọ̀ ọ̀tá ò ní káwọn. Àwọn atẹ́ni lọ́nà ní àwọn àbá ìsù ọpọ̀ lérílé ayé. Wọ́n máa sọ̀rọ̀ tó máa fẹ́lá rúwá wá sẹ́lù kó jọ́nà ni wọ́n wà tó lọ́pọ̀ta sọ wọn níbi agbúrú wọn. Àdẹ́bìnrin máa dáa ilá àrùdá, àdẹ́bìnrin tí káàlù lọ́wọ́ mílẹ̀ lágbìrí mísìrì òjú rí máa ń tẹ̀lé àwú èdè lágbà tí ẹni tí ń tẹ̀lé ìláyájọ́gbà ìdílágbà yẹn lápọn àfá yẹn láfẹ́ sí pẹ̀pẹ̀ yẹn láyẹ̀ ń kúsò láti tẹ̀lé òjú rí ṣe à lábẹ́ ẹni tí ó ṣiṣẹ́ rẹ̀ náà ní dínkù ẹmọ̀ nígbà tí yẹn síyàn lẹ́nu nínú àwẹ̀ láti ọdún ilẹ̀ yẹn síyàn lẹ́nu dèdè ládá káàkù tó jẹ sínú ìláṣẹ́ tó síyàn bẹ́ẹ̀ náà ni nye ọjọ́ àpapọ̀ máa kò tó lọ́nà ọlọ́run ẹ̀yin ìyá wa ẹ̀yin sisters wa ẹ̀yin wúmù wa ẹ̀lẹ́ kéwú ẹ̀lẹ́ wọlé kéwú ẹjọ́ ti tó òfófó ti tó ọ̀rọ̀ lọ́rọ̀ ti tó adínkù káàkà sí ẹ̀lẹ́ wọlé bá wọ́n máa lọ́lẹ̀ ilé owó káwọn náà dá àbá sára pọ̀lá kan ma lọ́gbà àrùbíyà kan máa dá àwọn obìnrin ilé wọn lẹ́kọ̀ọ́ àdáwò máa bá àfá àti máa ń gómìnrin lẹ́kọ̀ọ́ tí ọ̀bá rọra àdáwò máa ń bá torí èèyàn ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nígbà míì àmọ́ ń gbọ́ àwọn wàhálà tí máa ń ṣẹlẹ̀ látara tí ọkùnrin kọ́ máa kọ́ àwọn obìnrin tó ti bàlágà wọ́n máa kọ́ wọn ní Koran wọ́n máa kọ́ wọn ní àdíjì wọ́n máa kọ́ wọn lógàrọ̀ bíyà wọ́n máa tẹ̀lé jẹ́gbẹ́jẹ́gbẹ́ káàkiri sáàdù sáàtọ̀ ẹjá àwọn obìnrin ẹjí wọ́n lọ lè dàfà Ànábì ní àmàndàlá àwọn obìnrin Madina lọ́lọ́m na ọ̀hún na alhaya ayẹ tafaskáhàlá àtùkú. Ànábì ní ìtìjú ọ̀fún àwọn obìnrin ìyẹ́dé ti ká máa lọ lè ké gbogbo wọn ni wọ́n máa ń wá àgbóyè ẹ̀sìn lọ́dọ̀ àwọn obìnrin tó bá nímọ̀ sí wọn lọ tí wọ́n máa lọ lè ké ẹ̀yọ́ màá yáà nílé ẹ̀sìn wa. Bọ́lọ̀ bá wá rí báyìí ẹnì kọ̀ọ̀kan nínú àwọn nǹkan tá mojú tó òun náà ni bó láti dàfà láti magbalada wọ́n ní kọ́dà kìí sí ìgbàtí wà láyé nìkan ni wọ́n máa jẹ ẹ̀san tó ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n ní alùlámáwù màjùrú hásà sí kùbúrì wọ́n ní tí wọ́n bá gbé àfà ìsinú sàárè àfà tó ń jíṣẹ́ ọlọ́run pẹ̀lú ìkìláàsì pẹ̀lú mọ̀tàbà àti rọ̀súlì láì sallallahu alaihi Ànábì ní ìdá máa tàbùn àádára ń kọta àánú àlọ́lù. Ànábì ní gbé ọmọ ènìyàn, dọ́bá ti jáde láyé gbogbo ṣẹ́ tó lè dáṣe fúnra rẹ̀, kò sé ìdí yóò lè ṣe máa. Torí pé ẹ̀mí táà máa fi ń ṣiṣẹ́ ẹ̀mí ẹ̀ ti bọ́. Ànábì ní ìlà ní wọ́n mọ̀ fún yẹn ní ládá bígbà tí yẹn wà láyé alẹ́bí ní bábákọ̀ tí ń dáríá òun ni kéyàn ó ṣe continuous charity ọkọ̀ mọ́sílásọ gbẹ́kànga fún yà àdàtì bàbá rẹ̀ àti fún rẹ̀ ládá mọ̀ bá omi lọ sàárè táwọn ìbá ti mú omi lẹ̀ àwọn inú mo ní áwọn wọ́n ní ìmọ̀ yìí ìmọ̀ yìí ṣe ń yẹ wọ́n sì máa fún ẹni ẹni ládá nínú sàárè ìpèlú sí láyé má bọ́bá wà ní kọ́bìnì náà sí tó bá ti kó mẹ́ gbogbo àwọn tó ń solóore tó bá ti rówó wọ́n máa dáná ni kò tẹ́lẹ̀ kan tó fún ọ́nà lọ́sí ọdún sàárè kò tẹ́lẹ̀ kan tó wà fún ọ ní àwọ́ sàárè àmọ́ ọmọdé adájọ́yọ fi ilẹ̀ tí ń sàdúrà fún yàn ọmọ adájọ́ rẹ̀ ọgbà lérí ìyàn lọmọ tó jà fáà ọmọ rẹ̀ yóò dá àfáà sí ọmọ ọlọ́run tó bá ti jáde láyé kò wúlò fún ọmọ lábala kó fún olówó kó tọ́jú ẹ kò tún wúlò fún ọmọ lábala kó sàdúrà fún ọ nítorí pé kìí bàbá ẹni tí ọba kọmọ rẹ̀ tí ó lùsù láyé yóò lùsù náà ẹ̀yọ́mọ̀ yá mi nínú ẹ̀ṣẹ̀ wa mọ́sùn ulama zulma fi gilas àyẹ́bì tí ó yẹ wáyé pé òkùnkùn ní fún àfá láwùjọ wọ́n ní àfá kan tó mọ kùránì ókú àfá tó mọ àdíjì ókú umu kan tí ń kọ́ ọ̀yẹ̀ ní kùránì wọ́n lọ jáde láyé kírísà kan tí ń kọ́ kú العلم انتفاعا ينتزعه من العباد anábìrán ọba ò ní mú ìmọ̀kú ò ní ìdáyà àwọn àfáà tí gbogbo àfáà ọkàn yìí kán sí gbàgbé tí wọ́n ké kí ní ọmọ ọ̀nà ti àdíjì ma kí ní ọmọ ọ̀nà ti kòránì ma anábìrán ọ̀nà ṣe bẹ́ẹ̀ wà láti ilé ẹ̀kọ́dọ̀dọ̀ láìlìmà ọlọ́wọ́ bá máa ń gba ìmà the cost of the ulama pẹ̀lú kọ́pà kan nínú àwọn àfáà àdúgbò wọ́n jẹ́ àfáà súnnà àfẹ́ ìfẹ́ bọ́lọ̀ bá ti pa ọlọ́run ti gbà mọ̀kú ládùúgbò ẹ̀ àṣà ilẹ̀ àdàmùlùkù kẹ̀ àárín nínú tó wá gbogbo àwọn àbáyé bá wá kú dẹ́ tó wá jẹ́ pé àwọn tó kù wọn mímọ̀ ìsákàtà náàzù oúnjẹ jù hádà àwọn aláyé egun erí wọ́n ma fi dáwọ́ èsì pọ̀dọ́lù àdọ́lù àwọn ènìyàn ti sọ́nù wọ́n tún wá sọ àwọn èèyàn nù tí ọmọ ti sáfà láwùjọ máa àwọn tí ó ma sọ ẹ̀nù ló ṣe kí ni ìlókù ló ti jẹ́ pé ikú yìí sì ní oye aláwọ̀ ọ̀dájọ́ fẹ́nìkan kò sẹ́ni tí ò ní ikú níjọ́ láàkú láàmà kọ́lọ̀ mọ́ ti gbẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa nísìnyí ló ti jẹ́ pé ẹnu ọ̀rọ̀ wípé á ìsáàtù lágbájá ṣẹ́kù lágbájá ìmáàmù lágbájá tí wọ́n bẹ̀rẹ̀ ayé lọ́wọ́lọ́wọ́ báyìí nígbò lọ́mà tí wọ́n kú ẹjá tí ìyẹ̀dún káta àwọn ọmọ sílé tẹ́kù wọ́n pọ̀ lẹ́pẹta wọn báwọn ọmọ ṣe ti kú àwọn ọmọ ṣe kí ni wọ́n mọ̀ bá ṣe lọ nítorí pé tí ọba sáwọn àfà láyé náà kò mí nílùú ìlú ọba dàrú ọ̀kan náà wọ́n sọ́lọ́mù sọ́lẹ̀ ó ní báyìí tó fi kìlà ó ọlọ́run ló ń mọ jòhódò lòdà lẹ́yìn náà ni ìgbìyànjú àwọn àfẹ́ ìsìn tí wọ́n ṣe dáwà tí wọ́n ṣe àwọn ènìyàn tí wọ́n ń bọ́kàn sọ̀rọ̀ tí wọ́n ń bọ́kànlọ́ sọ̀rọ̀ ó ní sí èbá sàánú ọlọ́run àti ìgbìyànjú àwọn àfẹ́ ìsìn tí wọ́n ṣe wá sí gidi làtọ́ra ní láti àtúnṣe dédé àrí mẹ́mọ̀ bí láìpọ̀ wá ṣe nígbà ẹmọ̀ gbọ́ wọn béèrè ìṣìṣì nírọ̀lẹ́ àwọn ẹnìkan tó gbé lọ́wọ́ mi ipé ẹni tó ti ṣàṣìṣe báyìí nínú ayé rẹ̀ ó ti wá rí súnà bóò ní ó ṣe mọ̀n afọ̀láwọ̀ ọmọ sọ̀lọ̀ nítorí wọ́n ti kọjá ọlọ́run ti gbàgbé àtàrí ibùdó náà zambi kẹfà ní àzámbà lọ́wọ́ ẹni ó bá túbọ̀ fún omi ẹ̀ṣẹ̀ kan tí ò ṣe má ọlọ́run pa nítorí ṣe إن الحسنات يذهبن السيئات إن الحسنات يذهبن السيئات ọlọ́wọ́ bá ní gbogbo ẹni tó bá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ rẹ̀ gbogbo èyí tó ti ṣiṣẹ́ yìí tí ọ̀bá ṣe máa èyí tí ń ṣe èyí yóò máa pàá ìjọ ìṣẹ́ rẹ̀ ọlọ́mọ ìyá bọ́dà tó sì kún lójú ìpínlẹ̀ ọlọ́run ti torí sí ọ ebó òṣìṣẹ́ mọ́ gbogbo àwọn àfáà kan ni wọ́n ṣe wà sí fún wa tí gbogbo wa bára wa fi balẹ̀ báyìí tó bá ìlàrí lánàá lóṣèlú ẹlòmíì kan ti ti lára ìtàn tó bá hàn bù ọ̀rọ̀ dáwà wáyé ní mọ́ bá wọn yọ́ sọ́rọ̀ wájá àfá àrà mọ́ mọ́ bá wọn nígbà tó ẹwà ní gáyé ìjọ ìlúwó ó ti dàbá ń adẹ́mọ́ ní fọ́ lẹ́nu ní nínú sáré bá yọ ọ̀pẹta ní ìpín ẹ̀rọ tọ́kàrà yọ díẹ̀ fọ́kọ̀ ẹ̀ wọ́n gbádùn ọjọ́ wà yìí ìpínlẹ̀ kan tuntun orí ẹ̀ yẹ́ wà tó tún dàrò pé a nìkan ọ̀gùjẹ̀lẹ̀ fáàbù lọ́wọ́ wà ní ojú yìí pẹ̀lú tààjìjà tẹ́kẹ̀ àmì lélẹ̀ àti ìdòwátà sí látọ́mà wá sọ irú àwọn ọ̀rọ̀ burúkú báyìí ó sì jẹ́kù díẹ̀ díẹ̀ lórí pé a máa mọ́lẹ́jì ara wa ni a máa sọ́ra wa sí àkíyèsí dáwọn olùgbọ́nà azimu fìlìmùtàmà láwùjọ ọmọ ènìyàn wọ́n ní ipa àwọn àbò kéré láwùjọ ó yẹ kí ìjọba kọ́ máa gbìyànjú láti máa dáre kéwúlẹ̀ tí wọ́n máa kọ́ àwọn àfáà súnà síbẹ̀ tí wọ́n máa kọ́ àwọn èèyàn ní kéwú káwọn ẹni yóò lè bá bá kọ́ àwọn aláàlú ní kéwú kí kíráìmù kó lè bá ṣe kí ni kó lè bá reduce tí ọba sí dáwọ̀ àwọn àfáà súnà lẹ́yìn tàwọn ìfìlà bóò ní gbòòrò ọba ti rí aláwàtà àjòkólẹ̀ ìgbà ara wọn balẹ̀ báyìí ọwọ́ kọ́lá kọ́lá rẹ̀ ṣùgbọ́n bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wà wọ́n ní kọ́lọ̀ àìsára mú lọ ọlọ́run fún wá ó wá pì wọ́n nílọ̀ ọlọ́run bá aláà ó jẹ́rùgbà wọn àfá ọlọ́run bá aláà àìsára àìsára lọ́rù alìwùdànáà ọlọ́run bá aláà ó pì wọ́n lọ pé èyí àfá iná lẹ́dínlẹ́ yẹtùmúnà máa ń zẹ́nà mílẹ̀ bàyìnà ọlọ́run bá ń nínú àwọn ìtàkọ̀kalẹ̀ tó yíyé pàtàlàyé wàlúhúdà àwọn ìmọ̀nà táwọn ọlọ́run fi sínú kọ̀rán fàáráyé àwọn tó bá mọ̀ tó wọ́n fi pàmá mímbàlì mọ́bàlì náà lè mẹ́sùn bèèrè kíkà lẹ́yìn àkókò kílà nínú kọ̀rán àti súnnà wọ́n wá sípa mọ́ wọn fẹ́ sọ fáráyé bóyá torí ẹ̀rù ń bà wọ́n àbítorí pé wọ́n wá owó àbítorí pé wọ́n wá ọlá àbítorí pé wọ́n wá ipò àbítorí pé wọ́n tó dáwọn ẹ̀rọ́sà wọn lẹ́nu wọ́n wá sọ òdodo olùkùnrà ìfáwọn èèyàn wúlà ìkàyẹ̀lẹ̀ àánà húnmúlá ọlọ́wọ́n bá ní mo ti ṣépìlẹ̀ wọn gbogbo àwọn afáàyàn ọlọ́ni mo ṣépìlẹ̀ wọn wọ́n yẹ̀ láàánà ọmọ láìrò gbogbo àwọn èèyàn náà padà ṣépìlẹ̀ wọn ẹni tó mọ̀ òdodo tí ọ̀sọ́fọ́ tó fi kó sínú pàṣẹ tó sì tí ó rá rẹ̀ láàfáà fún ọ níjọ ọba rẹ̀ lọ́dọ̀ kí lọ́mọ ṣe fún ọmọ ṣe kò lè gbogbo àwọn tó mọ̀ tí wọ́n fi ń pamọ́ ọlọ́run lè pè ní wọn lọ́dọ̀ ọlọ́run ẹni èpè ní wọn láyé bí wọ́n ṣépè ní wọn láàárọ̀ wọ́n ṣépè ní wọn lọ́sàn bí wọ́n ṣépè ní wọn lọ́sàn wọ́n ṣépè ní wọn lálẹ́ àwọn tí wọ́n pọ̀ lẹ́yìn ọwà sọ ọ̀ ó ti wá dàgbà nígbà náà ọwà kàbùkù Sọ́rọ̀sì bọ́kànlá ayà 159 lọ́lọ́run ti dájọ́ láwọn tó bá nímà wípé ìmọ̀ ti di ọ̀ràn ní ọ̀rọ̀ yìí o. Wọ́n mímọ̀ sí ló yáàtì nínú àwọn responsibilities àwọn àlùfáà. Àwọn iṣẹ́ ta gbé kọ lọ́rùn kọ mọ́bà jẹ́ ní èkìlẹ̀.

ẹ̀dọ́kùn ipò wo ló tún yẹ láyé epo tí ò sí epo wọ́rà nítorí pé onímọ̀ lásán ìmọ̀ ẹ̀sìn ọlọ́run ti di ọ̀sípò ọlọ́run bá ti sọ lọ́rẹ́ o ti lọ́rẹ́ ọlọ́run àwọn àfáà lọ́rẹ́ ọlọ́run mọ́ni adáyé wọn ní yá ọkọ̀dá adáyé dúró bẹ̀rẹ̀ hàn ọlọ́run láwọn wọn ní mi ẹni bá ń bá wọn jẹ ẹni ọlọ́run ní bàjá nígbà tó ti mà tó ti súnmọ́ lọ́run ọlọ́run wá sọ fún ọ pé bọ́ọ̀ bá sọ ọmọ bọ́ọ̀ bá sọ ọmọ màmá tó fi pamá ọgbẹ̀gbẹ̀

ká máa gbé ìmánì sẹ́ni àwọn èèyàn ojúṣe àwọn àfáàní ẹ̀rọ káwọn àfáwọn máa dẹ́rù ọlọ́run ọba bà àwọn èèyàn láwọn ẹmá ti bẹ̀rù ọlọ́run ní bẹ̀rù ayé má ọwọ́ ya báwọn ẹmá ti bẹ̀rù ọlọ́run ní bẹ̀rù kí ní má ọlọ́run fi ní àwọn anábí ọlọ́wọ́ ọba ariwo tí wọ́n parí pé ọlọ́nìkan ní ẹgbàgbọ́ ọlọ́nìkan ní ẹgbàgbọ́ ẹmọ́gbà nǹkan mí ìbọ́mọ́ anábí Nuhu alẹ́ sọ́lájú ọ̀sọ́lá ó sì lọ lè bá àwọn wa onífakú ní tó sẹ́gbẹ̀ fi rú rọ́bàkún iná òkà rẹ̀ gafàárọ̀ ó ní wọ́n <laughs> wọ́wọ́ ṣírkù billahi ta'ala wọ́n ní àwọn ère tí wọ́n ń bọ wọ́n sì ní àwọn èsù tí wọ́n fi kí ni tí wọ́n ń sìn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹlẹ̀ ṣíríkì alẹ́bìnú ní mọ́tọ́ fún wọn pé ẹgbẹ́ ìwá forí di tẹ́ ẹgbẹ́ ìwá ويمددكم بأموال ọlọ́wọ́ bó sínà fún yí ẹ̀rọ owó náà àmúwáwù owó ní jẹ́rẹ̀ èyàn bá náà kàtàgọ́dọ̀ orí mi alẹ́bí inú ilẹ̀ ọlọ́wọ́ sọ fún yí wọ̀bá ní ìlú ni ọmọ ṣe kí ni kí ni ọmọ dùn wọ́n jẹ́ alákùnrin jẹ́ náà tí wọ́n jẹ́ alákùnrin náà ọlọ́wọ́ fún yí ní àwọn oko tó dáa tẹ́wọ̀n ní oko náà báyìí kí ni ọmọ dùn tí àwọn odò ọmọ sàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n bá ní padà ń kọ́ tí wọ́n bá tún ń kọ́ kí ni ọlọ́run fún wọn gbogbo ni alákọ̀ọ́kọ́ ọlọ́run mú òjòdó lẹ́yìn náà ọlọ́run sa wọ́n wọ́n dínú okun wọn báyìí wọ́n bù ẹkún ẹkún lọ́wọ́ níbi ẹbọ ó sunkún bàbá rẹ̀ tí ní ògún bẹ̀ ògún bẹ̀rẹ̀ yóò padà sunkún ìtí ń wá yẹ tó fi lọ tó fi kọ́ lóòtù yẹ kò ní padà rí bọ́lọ̀ bá fún láàrin ọ̀padà gbá lọ́sàn ìtumọ̀ ẹni pé ẹni bá ti fẹ́bọ́ọ̀lẹ̀ ọlọ́wọ̀n Allah subhanahu wa ta'ala kí ọlọ́wọ̀n máa ṣe fún jama yọ́ máa kẹ́ ní kẹtàlé yóò tó wá fi sáàjì jẹ́nà lọ inna alladhina amanu wa amilu salihati kanat lahum jannatul firdausi nuzula ọlọ́wọ̀n láwọn tó mọ kọ́ ìjẹ́nà kalẹ̀ fún àwọn tó amanu ni o àwọn tó nígbàgbọ́ àwọn àfà bóò láti fẹ́ mójútó yẹ láwùjọ wa nítorí pé kí ọ̀bá sí ìmánì oye òsì ọmọ àtàwà fáàfà mójútó iman ẹkọ́nọ́mì ọmọ àdàrú òjò onírọ̀ dáadáa lẹ́yìn náà àwọn ọmọ rádáradá lábàbí fáàfà mójútó àkídátù sẹ́lìmà àwọn afẹ́ àmẹ́rin ni wọ́n ń pèpè síbi láìláìlọ́láwò tàṣẹ̀ ọkọ̀ tó bá tàṣẹ̀ lẹ́yìn ọlọ́ òsọmọta abẹ́ lẹ́yìn ọlọ́ òsọmọta pè lẹ́yìn ọlọ́ òsọmọta ma ń wárà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ọlọ́ kò sí táà ní sọ́ra àfọ́ ọlọ́ kò sí táà ma ń wárà lọ́wọ́ àfọ́ ọlọ́ máa wá wọ́wọ́ lásàdúrà máa wá wọ́sàn lásàdúrà bí bàbá mú wa alàgbò bàbá ní màlẹ́yà dáṣẹ́gí ni kálùpàdà sàmọ́ <laughs> ilé gíwù lẹ́yìn ò bá láwọ́wọ́ ìjọba àwọn àfáà tí wọ́n jáde ní ẹ̀lọ́pọ̀lọpọ̀ lè gí wọ́n ọmọ ẹ̀tọ̀ láàrin parasamọ́ àti pàró pàró ẹbọ àbí parasamọ́ kọ́ Islam ìfàdì Islam tó rọ́pẹ́ ní kàdá wọ́wọ́ ìdádàlá anájìlẹ̀ mọ́ wọ́ra ẹran tó bá lẹ́yìn ẹlògùn wùsọ́ fẹ́yìnà láhà lẹ́nu ẹ̀dá ẹ̀dá ọlọ́wọ́ fàánù kan sí sílẹ̀ ìlà wọ́dà alọ́ ìwòsàn rẹ̀ sí ilẹ̀ corona jama ìwòsàn rẹ̀ nílẹ̀ ilẹ̀ wọ́n jẹ́rì kò sí ala ọlọ́wọ́n bá rahman ni tọ́lọ́fẹ́ bínú sáyé yóò bínú tọ́bá bínú yóò tó wá sí sọ́rọ̀ coronavirus yẹn kòkòrò tí ò ṣe ojú rí ó sì ní ayé tìtì bóòlù tí ọmọ ya alámù jù ló dára bí káà ìlú àhù ọlọ́mọ ọmọ ogun mẹ́gbọ́ ẹ̀mọ́yé wọn ọkàn nínú wọn ni coronavirus àwọn tó wọ́n mú ẹni tí lọ nìkan ọ̀pù tẹ́lẹ̀ lórí dákúdàkú ìpé kò smart kò fine lókè ọ̀dá wọ́n lásọ wọ́n ní gbogbo ìtàwọn náà ń dàbòrà dàbòjú ilẹ̀ wọ́n ló ti sú àwọn tí ayé àwọn tẹ̀ẹ̀tẹ̀ fẹ́ bàjẹ́ ó ti sú àwọn àwọn wọ́sùn ọjẹ́ kẹ́lẹ́ bá dàkó níbi àrùn ẹlẹ́hà ń wọ́sí ẹ̀kọ́ lè bá dàkó nínú bínú ọlọ́run ẹ̀rọ ayá ni inú ẹ̀sìn wa àkídà yìí kálẹ̀ mójútó iṣẹ́ àwọn àdájọ́ ọlọ́run yẹ̀ kò sí ọ̀kan náà àwọn àdájọ́ ọlọ́run ọba tó dé tó lọ́bí tàwí àwọn ìmáàmù wọn ní jímà ọdún mẹ́wàá sọ̀rọ̀ iná mẹ́ta wọn òfin wọn gba àwọn ọ̀yọ́gbà bá wọn lọ hajji wọn òfin wọn gba àwẹ̀ wọn ọ̀yọ́gbà ká wọn lọ hajji lórí ìbá ti bàtìlá ẹ̀lẹ́gbà ní ògidẹgbà lọ́mọ onídọ́dẹ̀mọ́ oníṣògùnmọ́ oníṣẹ́ẹ̀tùmọ́ oníṣẹ́bọ́mọ́ ọdún ọdún mẹ́wàá lẹ́yìn ọdún kẹwàá ni wọ́n tẹ̀ wá ní kọ́ wá gbàrún wá ó tẹ̀ wá gbàrún wọ́n wá tún nǹkan ọdún mẹ́ta lẹ́yìn ọdún mẹ́ta yẹn ni wọ́n tún wá lé wọn lọ Mádínà páwọn ọ̀fẹ́ rí wọn mọ́ kí ni wọ́n lé wọn fún owó lé wọn sórí ìwà ìnáfi àmẹ́bì níwà wọ́n lé wọn sórí kí ni la ilaha illallah ìgbàgbọ́ nínú Ọlọ́run kí ni wọ́n pè ní gbàgbọ́ náà òun náà ní kọ́ gbà nínú ọkàn rẹ́bọ́ kan lọ lọ́hùn ọba ilé kan náà lọ́ba tá a sì máa ń sìn kò sí lẹ́tọ́ lẹ́tọ́ sọ́sìn yẹn lẹ́yìn Ọlọ́run tọ́ba wá ní sọ̀rọ̀ ìyá kan àbúrò ìyá kan sàáyìn ọ̀dọ́ lọ́dún kan lọ́dún máa wà lọ́wọ́ àwọn àfáà tí wọ́n sọ fún fáwọn èèyàn wọ́n sọ àwọn ìdólórí bú ní àwọn tó ń sọ fún ẹbọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó ń sọ pé tó tí ọ̀nà ìsìláàmù lẹ́yìn ẹbá lè bá wọn lẹ́kọ̀ọ́ ẹni òṣòro yóò ní kọ̀dẹ̀wà ẹni kí níwá kọ̀dẹ̀wà àwọn òjòbí ẹni òróró kọ̀dẹ̀wà àtàrẹ kọ̀dẹ̀wà abẹ́rẹ́ ẹni ẹ̀ẹ́dọ́rọ̀pẹ̀ àwọn ọ̀gbàdà lórí sísà àwọn kan wọ́n rán wọ́n rán jàǹkáwọ̀ ẹni ó kàálẹ̀ rẹpẹtẹ oníṣẹ́ ìwọ́n ni wọ́n rà sátùdà ń bìyà ní ìwọ yìí na wọ́n àtàtún àmìyà wọ́n náà rò dáadáa pẹ̀lú wọ́n tó bí àbìyà yìí tí wọ́n ni wọ́n àtàtún àmìyà táwọn àmẹ́bí ọlọ́wọ́ bá ní yẹ́wẹ́ ní dígbò tí wọ́n fi yanjú ìṣòro àrówó náà àmẹ́bí ọlọ́wọ́ gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn lọ dàrú nílẹ̀ Yorùbá àwọn àfọ́mójú tó kan máa dálé pé múlẹ̀ kí wọ́n máa ṣèdánilẹ́kọ̀ọ́ mọ́sálásí kí wọ́n ṣèdánilẹ́kọ̀ọ́ olóṣooṣù ìdàwọ̀rọ̀ mahadorat mọ̀tẹ̀mọ̀rat conference ẹ̀ẹ́fẹ́ àwọn àfáàfáàfáàfáà lú tọ́rọ̀ tí ìyẹ́ ẹ̀ẹ́fẹ́ àwọn náà conference ní ẹ Tọ́wọ́ yẹ́kẹ́ tó kọ orúkọ rẹ̀ kílẹ̀ àgbà rẹ̀ gan, gbé àwọn bàbá wọn tí ìfún máa wà wọ́n ni wọ́n lọ́gbà yóò. Àwọn bàbá wa ní àbàbá níbi ẹni, àwọn ni wọ́n ni àjọ ọgbọ́nù àwọn àfá àtọ́rọ̀ ti yé àwọn láti jí kọ́lọmọdé àwọn náà tún sùn mọ́ àti ká máa jí àwọn tí wọ́n sùn nítorí pé káàbá jí wọn tọ́bá ilé jí ó ṣe jí yẹn gbogbo ń tá a ṣe oyé láti ọdún kan ìṣẹ́jú kan ló ti bàjẹ́ inú mi dùn pàmò débi tí wọ́n ní bàbá ìmáàmù àwọn ọmọ ọdún lánàá àwọn àgbà dáadáa ni ẹ̀kọ́ lọ́mọ́sà fún wọn láti bọ̀tán dáadáa àwọn mẹ́ta kò ní ní pé ẹ̀yìn ẹ̀yìn yìí

gbogbo ọ̀nà ìsìn ọ̀rọ̀ dàrú ọ̀rọ̀ àwẹ́ dàrú àwẹ́ níbọ̀ yínsù àwọn kan pé ìṣètọ́nà lóṣù àwọn kan sọ pé àwọn bàbá wa àwọn mẹ́sànà wa àwọn mọ̀lẹ́rù wa wọ́n ní ẹjọ́ márùn lábẹ́rẹ̀ àwẹ̀ ọkọ fẹ́ lo súnnà

wọ́n mọ̀ sí òkéwú àwọn àfáà láwọ̀ a máa mú wọn tún láàzì kéwú aláàárọ̀ kéwú ọlọ́sàn kéwú alálẹ́ ẹ̀kan lọ́sẹ̀ ẹ̀kan lóṣù ẹ̀kọ́tálì ẹ̀kan lọ́dún gbogbo àwọn kọmíkí wọ́n láàzì láàmọ̀ kọ́ kéwú láì ṣe bẹ́ẹ̀ wọ́n jáfẹ́ ẹ̀nù tẹ́ntí ọba ti ní máa òun àtẹni

gbogbo èèyàn pátápátá kó lè láǹfààní àti máa lọ lè ké tí ó wà máa kí ló bá àwẹ̀ jẹ́ kí ló tó àwẹ̀ ṣe tí ó máa ọlọ́wọ́n bá ní gbogbo èèyàn kó lè láǹfààní àti lọ lè jòkó sí lè ké ilé ẹ̀kọ́ ọlọ́wọ́n bá ní kò sí ọlọ́wọ́ fún gbogbo àwọn olùgbàgbọ́ òdodo fún gbogbo wọn kò lè kálẹ̀ kẹ́kọ̀ọ́ ọlọ́wọ́n bá ní ìwọ̀lọ́wọ́ ọlọ́wọ́n bá ní nìkúnlẹ̀ tó kọ́sùn nínú ìfẹ́ ọlọ́wọ́n bá ní àbáfí àwọn nǹkan nínú wọn táwọn yẹn bá dìde lẹ̀ ní ẹ̀tàfákà owó fìfì táwọn yẹn wà gbọ́ yẹ̀ sí lọ wọ́n lè kéwú wọ́n wọ́n lè kéwú na káwọn náà kan lè bá fọ́ra tó bá kó sí páńpẹ́ ọlọ́run ayà ìṣẹ́ ọlọ́run bá sọ́sùn wípé dandan ni káwọn kan ń dà bá láàrin wa káwọn tí wọn ọ̀dá kan mà kán má ba àríbínú ọlọ́run ẹ̀yin tẹ́ kéwù ẹ̀yin kéwù torí àwọn tí ò ni ẹ̀yin tẹ́ mà ẹ̀yin wá mà káwọ́ ààyè fáwọn ẹ̀ká máa kọ́ wọn lẹ́sìn ẹ̀sìn láàmà fáwọn èèyàn ẹ̀sìn ó wà nínú àwọn ojúṣe àwọn àlùfẹ́ẹ̀sìn afáàmì ọ̀ráyè máa yóò nẹ́dá kùkùrù ọlọ́wọ́ bá àwọn ọ̀rá mú mọ́ ọ̀ráyè tí ó náà yọ padà kọ́lọ̀ ní nínú àwọn mọ̀sùlùmí yàtọ̀ òun náà ni táwọn akáwọn èèyàn ní bóòlù àdísọ́nà ọ̀lá ọ̀tá ìfúgbẹ̀ ọ̀ṣẹ́jẹ̀ sí gbogbo kọ́ntàkì tó wà nínú fóònù rẹ̀ wọ́n ní ọkọ̀ yanjẹ́ ó ní ẹ̀ gbogbo àwọn mills níbi àtàlò ní alẹ́lò opportunity ẹ̀ká mọ̀ sí káwọn yẹn ní kéwú tó ní fẹ́ẹ̀rí makan lórí káwọn yẹn mọ̀ sí bára bàrá tó ń ṣe nínú àwọn mọ̀sùlùmí yàtọ̀ ìwòlàmá aláàmùrù bìlmà àrùn wọn náà yàtọ̀ ìwòkà òun náà alamadi kuntum khayra umma ẹ̀yin lẹ dájú ukhrijat lin-nas nínú àwọn ìjọta àjá ẹ̀yin na mú jáde fáwọn èèyàn ta'muruna bil ma'ruf amúrí jáde fáwọn èèyàn amúrí jáde lin-nas fáwọn tí ó ma ẹ̀yin lámú jáde ẹ̀yin mùsùlùmí àwọn amẹ́yìn jáde lin-nas fáwọn tí ó ṣe mùsùlùmí àbáwọn tí wọ́n ń ṣe ìsìláàmù tí wọ́n mọ̀ pé ìsìláàmù káwọn ṣe kí ni ṣe

ọlọ́kọ̀ọ́kọ́ pàṣẹ pé ọtí mímu ọ̀dá ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí anílòótọ́ tí tí ó wà nínú kòrán àti dáwọn ọmọ bí bàbá lè mọ́mọ́ àdúgbò wa iye ọmọ oníṣòro tí mo lọ́dọ̀ ẹ̀ sì náà bùrọ̀ ni mo wá nígbà kọjá inú ọlẹ́wọ́lọ́wọ́ ọmọ tí ń lọ mọ́lẹ́kọ́mù wọ́n mọ̀ ìṣúrù wọ́n àǹsọ́ọ̀bù wọ́n àṣìláàmù bíbí sọmọ ní àmàlù ṣètọ́ ọlọ́run tó máa mú tí ó ti kó sọ́wọ́ ṣètọ́ ẹbí tẹ̀lé bú ẹ̀jìnà ẹ̀jìnà tó tí ó bá àdìlákùn tó fún ihun kẹ́lẹ̀ jèrè láyé kẹ́lẹ̀ jèrè lọ lọ́wọ́ sì túbá ní ọba mọ́túmọ́ ọwọ́ wá ṣe wá sí ilẹ̀ ọwọ́ tó mọ́ pé bó ṣe mú tí ọba ti mú tán lè fún mi ọba ìṣùkú lè wọ náà ẹ̀dá kan ṣe dáwà nìyẹn dáwà ní ká máa ṣe ìgbà tí a nígbà pẹ̀lú àwọn èèyàn dáwà nìyẹn dẹ̀ ẹ̀yọ́ mọ̀ ya alẹ́bí ọdún kúrú la ilaha illallah tuflihu ọdún àti bẹ̀rẹ̀ dáwà rẹ̀ alẹ́bí a ní gbogbo ẹ̀yà ara mọ́ta ẹgbà la ilaha illallah gbọ́ kẹ́ẹ̀dìrì láyé kẹ́ẹ̀dìrì lọ́run wọ́n sì jìnì láyé lóòtọ́ lọ́run ọmọ ọlọ́ni wà ìjẹ́nà alẹ́bí ọdún ìlàmù la ilaha illallah tahliku jami'a Bẹ́ẹ̀ bá ti gba láìlá ìlà láti gbọ́ gbogbo ilé ẹ̀sì parẹ́, ẹ̀sì fòkò lọ́yẹ̀, wà sí ní ẹ̀dá wà ní ẹ̀ méjèèjì kankaná ni ó àmọ́kan wé gbígbọ́jú ọ̀kan lọ ìlú rò pé ọfẹ́ fààlẹ̀ kó lè bá gbalágbá lérí ẹ̀ àbọ́fẹ́ ìjà ni ọmọ àtàtẹ́lómi ti ṣe rí bóná dàfà à ń padà wá rí pé ẹ̀jẹ̀ òun òjì ìtàn ní ara rẹ̀ ó wọ mọ́sálásí wọ́n gbogbo ju wíńdò lẹ́nìí wọ́n lè jáde ìgbọ́dọ̀ láwọn sọ ìwọlé lérí ọjọ́ tó lá ẹ́ wọ́n fọ́ ná fọ́ létí afá wọ́n àti ìdàlẹ́ ṣe eré ibi wọ́n fi wọ́n jẹ yíyà káàkiri báyìí bóòlẹ́ ṣe gbé kalẹ̀ ó ní èmi náà mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wa tí ìgbàmù pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn nígbọ́ tí wọ́n ti wá gbọ́ sí jẹ̀mọ̀ alákùnrin kan bẹ lọ́nà gbáwá ìwò ilẹ̀ ti mọ́ yàkàyàkà àwọn ẹ̀rọ ẹ̀ ẹ́ ìlú sí ìwà gbọ́dá gbogbo ẹ̀ ọlọ́pàá tó túbá wọ́n bá sọ̀rọ̀ máa ọwọ́ sàkàyẹ táwọn èèyàn ń ṣe bí ọ̀dá o ọ̀sọ̀ òdodo àmáṣòro kìí ó sì tó dìgbà tó bá sì sọ lára àwọn èèyàn kan tó gbọ́n tó ń ṣe kí ni tó ń sọ ní dáàbò òdodo àmọ́ kò kéwú kéwú lọ́yọ́lẹ̀ níbi ń gbégbà níbi ń gbégbà yẹ níbi gbégbà níbi ń gbégbà yẹ ọlọ́mọ àtàlẹ́kọ́ dáadáa àtàwọn náà ẹlọ́mọ yá mi nínú ẹ̀sìn wa ìmọ̀ ọ̀sùn tí lọ́nà ọlọ́wọ́ bá yìí ọlọ́wọ́ bá tó wá sọ ọ̀nà kágbà pẹ̀pẹ̀ ọlọ́ni ó dọ̀ ìlà ṣe nílẹ̀ lọ́bíká bíléèkìmà àmọ́wá ẹ̀kẹ́ ẹ̀kẹ́ ẹ̀ta àdínì àwọn àfáàrà ẹ̀kọ́ tó lọ wọ́n ni ọlọ́ni ó dọ̀ ìlà ṣe nílẹ̀ lọ́bíká bíléèkìmà ni àwọn èèyàn sínú ẹ̀sìn pẹ̀lú hikima ẹmọdẹ́gbẹ̀ hikima òun náà ni wisdom ọgbọ́n òye làákàyè tó fi tẹ̀lé ọ sọmọ̀ pé tí wọ́n náà sọ ọba fẹ́ kí wọ́n bọ́ sọ̀rọ̀ lórí tí ń bẹ lọ́wọ́ rẹ tí ò tí dùúlẹ̀ ọlọ́nà tó wọ́n náà gbà pé kan fi pè ọ́ tó fi tètè gbọ́ irú ọ̀nà yẹn ni kí wọ́n náà olùfẹ́ jọ fẹ́ pè ní olókùnrin sọ̀rọ̀ ló déwájú àdéhùn ìjọ ìsọ́lá àlẹ́bí ní wọ́n fẹ́ tó fáwọn mùsùlùmí ó sì dé pẹ̀lú rúgbọ wáyé wọ́n ní lókò tó tẹ̀lẹ́nà ọdún ọdún kọjá erékún tókè èdè nínú sáàkì o lókè erékún ọbẹ̀ dé tán lóní ẹ̀ẹ́dìl ya Muhammad ẹ̀ẹ́dìl ó ní ṣe déédéé kò tí ní wọ́lọ́gbà kò tí jásù gbogbo tí wọ́n fẹ́ kalẹ̀ yìí má orí dọ́dí ha lè wájé ìlà ẹni tí ilé yóò nítorí ọlọ́run gbogbo ànábì ànábì ní máa yọ ànábì ní ilẹ̀ máa bí fọ́kùnrin kan sí tí ó nọ̀bá ní kẹ́ ó sì sọ́tọ́ ìlọ pẹ̀lú orúgbọ́ rẹ̀ ìlọ anábìnrin náà mẹ́jẹ́ ìjẹ́ hàrà tẹ́lẹ̀ ilé ìdílọ rẹ̀ nínú àwọn àrọmọdọ́mọ àbí nínú àwọn èèyàn tí ó jọ wọ́n ń bọ̀ níbẹ̀ ayé pé wọ́n bá bá àwọn tí ń bá ń pààyàn lásìkò wọn ìdí ọkọ̀ látara àtẹ̀sọ́dúró bìbì àṣejù àgọ́ ọ̀fẹ́ bá ẹgbẹ́ bá bá rẹ sọ̀rọ̀ ọwọ́ baa gbé gbọ́nà àgọ́ àǹfààní ẹ̀kọ́ mojúṣe ẹ̀ tó bá mojúṣe ẹ̀ yọ́mọ̀ pé àdébùwà Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn táwọn ní ń tẹ̀ ní ndị tẹ̀ wọ́n pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ aláàrẹ́lú aláṣẹ́dúnrà pẹ́ta bí hekima aláwọ̀ ẹ̀rọ mẹ́ta ìṣẹ́dúnrà ọlọ́wọ́ bá pẹ̀lẹ́pẹ̀lú làákàí hekima lẹ́yìn náà wọ́n ni mọ́wọ̀ ìdọ́ sí hasana wọ́n ni mọ́wọ̀ ìdọ́ sí hasana aláwọ̀ ni wọ́n ni mọ́wọ̀ ìdọ́ sí sẹ́yìn à ẹ̀sì ṣe wá àti gidi wá àti tọ́ da wá àti sẹ́yìn ọgbọ̀ tí ó ronú pèwàdà lẹ́yìn náà wọ́n jẹ́ àdínú bí lẹ́tì híyá ahsan bàbá wá fẹ́ jìyàn náà ká pé ẹfẹ́ jìyàn ẹwà lọ́nà tí ọdá ẹmọ́yẹ̀yẹ ara yìí torí pé ẹfẹ́ fi ọ̀rọ̀ múlẹ̀ ara yìí ẹfẹ́ lọ́nà tó àdájúkọ àwọn ìbàjẹ́ tí bẹ ládùúgbò àwọn àfáàmà sọ́nà máa ń láti wà ìpí ọtí múmọ̀ ọ̀dá o gbogbo àwọn tí wọ́n tọ́jú ká máa mọ̀tí máa o ọlọ́run báyìí o ẹni bá ń fún yàn lọ́tí wọ́n fẹ́ ọmọ sọ ti ẹ ọlọ́nsọ́ anábìsọ ọlọ́nsọ́ anábìsọ o ní dákẹ́lé ní ìbàjẹ́ lẹ́yìn náà ọmọ sọ̀rọ̀ sí náà ní gbogbo gbà obìnrin tí ọkùnrin ọlọ́kùnrin bá ń súnmọ́ ọlọ́wọ̀n ọ̀fẹ́ o ìbàjẹ́ ni o àdáwò ni o ẹkùn ọjọ́ ọlá ni o iná lọ́run ni o ọlọ́run wọlá tọ́kọrọmù zina ẹmọ́ súnmọ́ sí náà ṣíṣe iná wuká na fáàríṣà ìbàjẹ́ ni wọ́sọ́ àṣẹ́bíìdà ọ̀nà burúkú ni wọ́sẹ́lẹ̀ tí ó rìnà burúkú tó ní kàbúrú aburú tẹ́lẹ̀ mí ìran lọ́wọ́lọ́wọ́ bá ìjọba àwọn àbáyẹ ń kàwé lọ́dọ̀ àwọn òyìnbó lọ́sẹ̀ ń kọ́ ìmọ̀ ni wọ́n kọ́ àṣà wọn ẹgbẹ̀ wọn lòun dètè ní alóhun dètè òun dètè ẹni bá ń dètè lọ́sẹ̀ sí náà nì ìṣíkẹ́ sí islam ẹgbẹ̀ wọn gbọ́ sí obìnrin obìnrin ilé yọ̀bọ̀ sọ pé ọ̀rẹ́ ẹ̀hún níbi iṣẹ́ awápadà wá rí tóní bíi nípa àti pé ọ̀rẹ́ ẹ̀hún mr kọ́lá lọ́rẹ́ tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu láwọn ọ̀dọ́ wọ́n wò pé táwọn ó máa ṣe sì náà kò sí tó burú bẹ́ẹ̀ ó burú jẹ́ ṣùgbọ́n ma ń bí ebi àti ìyà àti ìbínú ọlọ́run bá sínú àwùjọ rẹ̀ afọ́fẹ́ dákẹ́ ìwọ́n ló sì ní ṣe tẹ́rítọ̀ bá tí mo tí tó ń pẹ́kọ́ mo tí wọ́n kàmọ́ ní mú sí ọdún ilé wọ̀dára yìí ọgbọ́n tó nígbà rí ó ní ọtí ọ̀dá ẹwọ̀dára yìí ó ní sí náà ọ̀dá a ti bọ́gbọ́n ní ìyá alájà ní lálẹ́ yìí ẹ̀bára ní ọ̀rẹ́ ìrìn ní alẹ́ rẹ̀ ó àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá mùsùlùmí ní wọ́n wẹ́sẹ̀ mùsùlùmí lẹ́yìn náà owó owó aláìjẹmọ́sùn kúrò nínú owó bí mọ́ ogun látọ̀dọ̀ ìní ọlọ́run ìní nígbà ní ẹni a máa sọ̀rọ̀ nípa pẹ́pẹ́ gbogbo àwọn nàìjábẹ̀t nàìjábẹ̀t nàìjábẹ̀t nàìjábẹ̀t tó wà káàkiri bàbá ìjẹ̀bú àti ìyá ìjẹ̀bú àti bọ́dá ìjẹ̀bú gbogbo ẹni tó bá ti ń ta pẹ́pẹ́ a máa sọ fún wípé olè ní ó olè ní mọ́ta pẹ́pẹ́ olè olè táwọn máa rí lọ́sàn olè olùlẹ̀ ìjẹ́ máa ń já gẹ́ẹ̀tì tó máa ń já bọ́dá rí àmọ́ olè ọ̀tán òun tẹ́tẹ́kì ọlọ́dún ní ìjọba ọkọ̀mọ̀rọ̀ olùmẹ́sẹ̀ ọlọ́wọ́ ní tẹ́tẹ́kì tàà mọ́ta ọ̀ pẹ́lú tẹ̀lébù ẹgbẹ̀ lọ sí ọ láàlá kò tó fún ìwọ̀n kẹ́ẹ̀lẹ́ dèrè kalẹ́ kò sẹ́rẹ̀ mẹ́ olùgbà tí twenty million lẹ́yìn ìjọba ìjọ tó lọ́wọ́ bá mú ọ ẹ hundred million ó fi gbàgbàrà lọ́wọ́ rẹ̀ ọwọ́ ní stroke bá ti ní stroke ọba kú dànù ó tó wà lọ́lẹ́ wọná lọ́wọ́ ọlọ́wọ́ máa ń bẹ oní

tọwọ́ sókòtò oye náà ìṣẹ́lẹ̀ jẹrin fáwọn rífà ìfì rẹ̀ níta ẹmójútó ẹfà sọ́dọ̀ ẹfà mọ́dọ̀ ẹjọ́ mọ̀ pé ó fẹ́ di dìdìrì dìdìrì ní sókòtò mọ́ bọ́ ní ibi rẹ̀ àwọn òyìnbó wọ́n sì sọ orí ìbú di civilization lẹ́yìn náà àwọn ọ̀dọ́ tó jẹ́ pé wọ́n mú mú kú mu àwọn mímú rọ́bà mọ́tẹ́kẹ́ tún nídòmí ẹnìkan náà bọ́dà wọn sọ fún wàhálà àti ìdé ṣíríta wọn mo ní kíló ṣẹlẹ̀ wọn láwọn kan bẹ tọ́jẹ́ pé táwọn ará àdúgbò bá ti lọ bí iṣẹ́ wọ́n wà wọn náà gba wọn wọ́n máa wá sọ́kèwé wọn sọ́kèwé tí wọ́n bá wá rí sọ́kèwé wọ́n wá sa lẹ́gbẹ̀ẹ́ wọ́n sa lẹ́gbẹ̀ẹ́ títí tí ó fi lu hò ooru tí ń jáde nínú sọ́kèwé yẹn wọ́n máa wá fà sí wọ́n ní ẹ́ ẹ̀wọ̀n ní ìbìlúsù bá tẹ̀lé ẹnẹ́jì nìjẹ́ ṣẹ́lá wọn tí wọ́n ṣe ní oṣe yẹ wọ́n mọ̀ yí tó títẹ̀ fún ìyẹ́gbẹ́ra wọn ni bẹ́lẹ̀ bá bá gbẹ́yìn àwọn àṣọ́kẹ̀rẹ̀ ti jẹ́ tí ó bá kú lẹ́yìn wọn ìpàdé ìgbọ̀sẹ̀ tí bọ́ ọ̀nà ti bẹ̀rẹ̀ ẹjá wọn ní sẹ́mínà àwọn àfáà láti sàn àwọn olówó káwọn ràn wá lọ́wọ́ àwọn àtàwọn olówó lájọ fọwọ́sowọ́pọ̀ ìtòtẹ́ ìgbé ìlú ìlú sí tó wájẹ́ tó tàrà àfáà nìkan bá ní àníríṣẹ́ ẹ̀yí jẹ́ lówó ẹgbówó lẹ̀ àfáà òun fèé máa lẹ̀ ẹwà fi kú rí àwọn ọ̀dọ́ ṣe ọ̀dọ́ tí dirun ọ̀dọ́ tó lọ ẹrí fún oníkólókọ rẹ̀ oní Ahmed Muhammad Ibrahim ẹ̀lànà bí wọ́n ṣe wúlò fún àwọn àti bàbá wọn láyé àti lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ òbí lè ní níjọ́ ni wọ́n máa ń sọ pé ah, lẹ́ni àtọ́jú bàbá wa tòjá náà ní símbà pé ẹ̀yìn wọ́n ti lé gírí ó ti bàjẹ́ ọlọ́mọ́sà sọ níbi agbóru bẹ́ẹ̀ táwọn yẹ́ tu ṣọba lẹ́yìn náà táwọn yẹ́ tu alìmùsùlùmí náà alìmùnhàrìfí náà ti ní ìyẹn àkàdí ìyẹn gbogbo àwọn ọ̀dọ́ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí àwọn ti wọn àwọn ọmọgbó wọn mú kí bẹ́ẹ̀ sì ni wọ́n jalè wọn kọ́lé àmọ́ burú táwọn ń ṣe ó ju ìta kàyí lọ wọ́n sì jẹun ní sí gbáwẹ̀ ó sì mẹ́rún bọ̀ ń gbáwẹ̀ lọ́nà ìjàdí monday ní ìdíje lóru ní kàkùrá ẹ̀rí sùjúdù ní ya irú aburú orí ni tó rẹ̀ ká máa sọ ẹbí kèfèrí láìsí pé ó ti wọnú kèfèrí gbogbo ẹni tí bá ń pèyẹ kèfèrí láìsí pé ń pọ̀ fún ti jẹ́ kèfèrí ẹni tí ti jẹ́ kèfèrí jẹ́kẹ́ tó pè kèfèrí ẹ́kọ̀kọ́lọ́ lè sàlàyé fún lápò yé tó bá yẹ tó tọ́lọ́wọ́ bóhun ti máa ṣe nìyẹn lẹ́sẹ̀ wá ti kílà rẹ̀ pé káàfìrì ni ẹ̀ríkẹ́ sì pé káàfìrì bá ló pé káàfìrì jama Allah àtànábì rẹ̀ ẹ̀rọ màá yá mi فتنة الجهرسية كل بدعة كفر وليس وليس كل بدعة كفرا àwọn ọ̀dọ́ yìí àwọn aṣọ́wọ́ àwọn mẹ́sìlì ẹ̀sìn àwọn ìrìn wọ́n kó ṣàwọ̀wò súrata súnnà ṣàwọ̀wò súrata salafiyya ṣàwọ̀wò manhajar rasúlì sallallahu alaihi wasallam

alùsùnà al-Qur'an ó ní bí sí kàyà sí ẹ̀ òun ti dèkílẹ̀ rẹ̀ bọ́wọ̀ káàkiri mọ̀kànlọ́dún fi tán rẹ̀ ọdún bá ti kàyà sí ẹ̀ tán ọlọ́run nígbà gbogbo rẹ̀ ọlọ́run nígbà wẹ̀ ọlọ́run gbogbo hajji mùkáyádó bìlá tẹ́lá wọn ní dídí à mọ̀fásẹ́kọ̀ kúlù dídí àkófù ni ìyá ń kó ma àbí ìyá ìbàbá ọlọ́mọ ń kó ma lọ́sọ̀ fún yí pé ẹni bá lọ lè jẹ àkíkọ̀ ẹni bá jẹ́ ẹni tó lè jẹ àkíkọ̀ lọ́dọ̀ ẹni kọ́kọ́ àkíkọ̀ ọ̀wọ̀ káàkiri bìlá olóṣù bọ́sùlù kẹfẹ́rí وهو كافر يدخل النار ويخلد فيها يوم وناكو جميل دلما وكصفوا أناره وبما ọwọ́ ìjọ kèje ìyá ìyàwó wá pé ìyàwó wípé ẹgbò ni àtíkọrin àwọn náà tí múra tí ń bọ̀ ìyàwó wá sọ fún rẹ̀ pé bọ̀ wá sí àtíkọ̀ ó ní sí wọn ọ̀sọ̀ fún ọmọ pé kéèyàn ọlọ́lẹ̀ jẹun àpípọ̀ máa ń sọ ìyá di kẹfẹ̀ rí àdáwọn bẹ́ta fájẹmọ́ tọ́lọ́bọ́já sórí ibú ó ní sọ fún ìyá ẹ̀ ìyáwá ní à inú ni ẹ̀sùn tuntun ní ẹ̀sùn dé ṣe bí a máa ń lọ bí ìdùnnú kálẹ̀ bá ara ẹni yọ̀ká jẹun ó sọ fọ́kọ̀ ìpadà mọ̀kàsọ́jìdù yìí jàbàtì yìí ó ní ayá sọ fún ìyá ẹ̀ tí ìyá rẹ̀ bá jẹ́ bí èmi náà ní síkọ̀ ilẹ̀ lẹ́yìn èmi ìgbà ló délé gbogbo ẹ̀rù rẹ̀ èmi níkọ̀ ilẹ̀ onírọ́bẹ̀rẹ̀ nígbà rẹ̀ àwọn ilé ìdáwó iná rẹ̀ bá rí wọn tàlàfì yóò lẹ́tọ̀ wọn wà láyé tó lè tàlàfì yìí wọ́n jẹ́ na sí ẹ̀sì èyàn fi fún òjò olóde ní káàsẹ̀ torí pé kò lọ́wọ́ yàmá kéwù àwọn afáwò làwọn afáà ní mọ́sàbá kọkùn fi hàlè rí ta ló ṣèwájú rí nínú àwọn ẹni eré tó ti sáájú àwọn ikú ìgbọ́rọ̀ sàárà àti ìyàwó ni lè pa kíkọ̀ ní ìjọ kejì kọpa ní ẹ̀rìnlá ìyàwó lè pa ọkàn lé ní ogún wọ́n ní ọ̀rọ̀ ìyàwó Aisha ní ìyẹ anábí ọ̀sọ́ anábí ní kúrò ní sàbí ní kan ní ìdáhàrí ilẹ̀ omera anábí ní ìdájẹ̀ sí ẹmú rárá Aisha ìdájẹ̀ sí ẹmú rárá kí ni ẹ̀rí dàrẹ́sì ní kùrán nítorí kí wọ́n lè gbọ́kùn lára àjò súnnà yìí ilẹ̀ àǹtọ̀ríkì àtàlàbì sọ́lé ilẹ̀ àǹtọ̀ríkì sahaba kùránì àti súnnà ìjọ tó gbé lọ́wọ́ ẹgbẹ́ àwọn owó ni wọ́n tàwọn ọmọ ilẹ̀ sahaba kí wọ́n tàwọn sahaba tẹ̀sùbá lọ́wọ́ kò ti sí àti káàrù tí ó sọ̀yẹ́ bí kẹfẹ́ rí ọkọ̀ máa ń lo tẹ̀sùbá tẹ̀sùbá nílò bídíà ah, ẹni bá ṣùgbọ́n súnà ni yọ́kàn sọ ìgbẹ́ta níbi lo tẹ̀sùbá ó sì sọ irú kọ́lọ̀ tẹ̀sùbá níbi àmọ́sẹ́lú bídíà yẹ ṣe ní máa ń gbé yẹn kúrò lóṣùláàmù bàbá sísà wọ́n tó rí bàbá lọ́ọ̀kan bàbá mọ́ ní tẹ̀síwà lọ tẹ̀síwà ní èlò ìlú tí máa ń sọ̀rọ̀ ìlú èlò tẹ̀síwà àti lò orí bíjọ́ náà ń ṣe ìdáníà bíbí àmì ìka máa lo tẹ̀síwà ọwọ́ làdẹ́ mọ́ sí kíni ní máa ń lò Islam nípa ìyẹn bí yẹn bí tẹ̀bà sí tọ́wọ́ ti wá rí ẹni bá jẹ́ bàbá sísà yìí yọ́wà ní bàbá ìyẹn ò lè so ìgbè fún ọmọ ẹ̀ máa nítorí pé tọ́sí bá ń bẹ ní ọwọ́ rẹ̀ eléri wọn àbí ẹni tí ó ní ọ̀gá ti wọn ládùúgbò tí wọ́n tó bá wà òhìn àmírù alfitna oníwà ṣe kí ni oníwà so ìgiri sísà fún àbájábátí àìmọ́yà àwọn sísà ìtàndìbí máa lè ìtàndìbí máa sì náà sí lọ wípé wọ́n ti fọ́tíwá pé bàbá yọ lè ṣe ákìdù fún ọmọ fi nípìnlẹ̀ bàbá tó jẹ́ káàkiri ló sọ ọmọ pé kò lè ṣe ákìdù fún ọmọ rẹ̀ tó jẹ́ mùsùlùmí àbí ọmọ ṣẹlẹ̀ àti ìyẹ́lẹ̀ ìrọ̀n bàbá ilé fún ọmọ aláwo ọmọ oníkẹ̀ṣe àmá sì gbà yọ̀dá lọ́dọ̀ rẹ̀ pé afẹ́fẹ́ ọmọ yẹn sọ́mọ́kọ̀ ọjọ́ mọ́ pé sọ́mọ́kọ̀ wà yọ̀dá fún ọtán ẹwà lọ́dọ̀ ìmọ̀ mọ́síláṣẹ́ òun yóò wá so ìgì àwọn wá darí tí wọ́n lọ síbi pé tẹ̀sùbá náà ní ma lọ́yà kúrò nínú Islam ọba tí kò rí ní wọ́n ní kò burú kéyẹ tẹ̀sùbá tí ọba ti lákìídà kankan ní eré ẹ̀ náwọn afẹ́sì tí ọba ti lákìídà kan tó ti gbà pé tẹ̀sùbá yẹn tó ní ní ìgbà kan ó ní ó ní ètò kan ó ní ọlá kan lórí àdúrà Kọ̀dẹ̀ ráàyè bàbá yìí àwọn ẹgbẹ́ ìfimọ́jẹ̀ mọ́sí àwọn ọ̀pọ̀lọpọ̀ àbá tó kú wọn ní ká mọ́ lò olódájú ẹ̀yọ́mọ̀ya nínú ẹ̀sìn wa àwọn ilé ìyàwó náà wà nígboro lẹ́yìn náà àwọn èèyàn bẹ̀rẹ̀ wọ́n ní kí náà tó ní jàbàtíyà èyí àwọn ọmọ lẹ́yìn àbá tó wọ́n pè ní jàbàtà ni wọ́n pè ní àwọn ọmọ jẹ́ jàbàtíyà nìkan èyí jàbàtíyà gẹ́gẹ́ ní orúkọ ìjọ wọn tó ṣe kí ni wọ́n dálẹ̀ àwọn náà lásán wọn lórúkọ ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa wọ́n sá wílì ìyàwó wọn yóò dùn nìkan lórí jẹ̀lúbáàbù yóò wọ sọ́ọ̀sì ewu àdáwò tí ń ṣẹlẹ̀ jẹ̀má kọ́lọ̀ mọ́ta bá fún wọn mọ̀nà kọ́lọ̀ bá darí wọn sójú ọ̀nà kọ́lọ̀ bá gidi yé wọn lẹ́yìn náà táwọn yẹ ti alimuta hasbebi táwọn yẹ tu ẹ alimuta hasbebi àwọn àdìsẹ́sì yìí àwọn kan bẹ̀rẹ̀ torí bá ṣe wà bá alimutawasituna wọ́n ni mutashaddiduna àwọn ọfẹ́sẹ̀ súnnà àmọ́kọ̀bẹ̀ karabọ̀ súnnà yẹ yóò sì máa takọ̀ àwọn súnnà mí òun náà sí lò nìkan ọ̀pọ̀ nígbẹ̀ jẹ̀lbáwọ̀ ẹni brọ́dà tó lórí màsílò gbọdọ̀ ọ̀kọ̀dá gbogbo ẹsẹ̀ kọ́ máa pé nìkan gbọdá ìlórí ẹ̀ ti wọ́ àwọn ìyàwó lẹ́bí lónìkan àdúgbò lónìkan tí brọ́dà tó jẹ́ àmírù ẹgbẹ́ kọ́ wá sọ pé

nítínú àtàwóyà àwọn àrẹ̀sìdì yìí làwọn ẹlẹ́gbẹ́ tẹ́rà àwọn ẹlẹ́gbẹ́ àwọn ẹlẹ́gbẹ́ mo fẹ́ kẹ́ nìkọ̀ọ̀kan wa ká má torí pé ń ṣẹgbẹ́ káwà yọ ọkùnrin nínú Islam nítorí pé ẹgbẹ́ aláàzábò ṣèkí ìyàwó àwọn ẹgbẹ́ aláwo gbogbo aláàmàtó awó ni wọ́n ń ṣe kí ni

wọ́n wá ní bàbá wá sàwọn kí láwọn ṣe lẹ́yìn ọ̀yìn ọ̀dọ́tẹ̀ dákàmọ̀ yìí èyí tẹ̀ máyé ayé ìjọba pé ó ti àdúrà sí pé òun ò nínú mọ́ àwọn náà ní kí mọ́ ní ẹ̀yìn rẹ̀ ẹgbẹ́ aláwọ̀ nìyẹn ìfẹ́ rí ẹgbẹ́ àwọn ọmọ àta orí ọ̀tọ̀ ọmọ àta tí ọgbọ́lọ́gbọ́ ẹgbẹ́ àwọn ọmọ àta ọgbà pé àmẹ́bìlà náà ó lè jẹ́ pé gbogbo súnà tí wọ́n mọ́ tẹ lọ́rùn àmọ́ ń kírun ọgbà bọ́lọ́lọ́lọ́ nígbà rẹ̀ ní lọ́mọ́ta kìí ṣe bọ́ àmọ́ ń fásitì ọmọ àta ẹgbẹ́ àwọn ọmọ àta òun náà ẹgbẹ́ brotherhood ni wọ́n máa bú jọba ẹ̀mọ́ ní gbogbo ìgbà ni wọ́n máa wọ́n ti Islam ni wọ́n ni pé wọ́n fẹ́ gbàjọba ayé wọ́n náà fẹ́ ṣèjọba Islam kò wá sọ́nà tí wọ́n gbàdébẹ̀ àti kọ́ tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀ lẹ́jẹ́ sí sàn ní Iraq lẹ́jẹ́ sí sàn ní Libya lẹ́jẹ́ sí sàn ní Syria wọ́n ò lè débi ìjọba tí wọ́n fẹ́ dé yẹn àti kí gbogbo ilé ọ̀gá wo òun náà ni wọ́n fi ń sunlé lọ́sàn tí wọ́n ń sunlé lọ́sì tí wọ́n ju bọ́ọ̀bù sáwọn ilé lọ́dọ̀ àwọn Lárúbáwá

ní owó ilé kò síta fún wáwó tẹ́lẹ̀ wá wù kan ìjọba islam àmọ́ ìjọba islam tẹ́ẹ̀fẹ́ ìjọdẹ́fẹ́ ìjẹ̀lẹ́sẹ̀ lẹ́yìn náà ilé ọ̀dàwó lẹ́yìn náà tí ipá àwọn ọ̀tá bá tí ẹgbẹ́gbàjọba lọ́wọ́ wọn ogun ní nígbà tí ẹni tó ní wọ́pọ̀ máa dájú pẹ̀lú tó ní wọ́pọ̀ kí ló ṣẹlẹ̀ jọba wọ́n wí ní ẹ̀yìn nìkan tẹ́ wà fara gba wọ́tẹ́kù fífi lẹ́tàn láàtù sí ìbánilẹ̀ ẹ̀mí náà bọ́lá bọ́lá kùn kàṣà ọ̀wá ní kẹ̀yìn nìkan mọ́ torí pé wọ́n máa wá di àwọn àfá àwọn olóṣù wà lù àwọn akọ́mọ tí wọ́n lọ́wọ́ lù mọ́sálásí wọ́n lọ́wọ́ lù ilé tí wọ́n lọ́wọ́ lù adúkọ̀ wọ́n lọ́wọ́ lù mọ́sálásí wọ́n lọ́wọ́ lù wọ́n máa ti gbogbo ẹ̀fà wọ́n máa sọ lọ́sí wọ́n máa wo nígbà sọ́sí àti sọ pé kí ni ìjọba jẹ́ kí ni ìjọba jẹ́ fún ìjọba wọ́n lẹ́rù rẹ̀ èyàn màá yára láti pariwo wípé pé alùkùrù jẹ́ lọ́rọ̀ káyà káàmà ṣe wà sí ìjọba ẹ̀rẹ́ mi náà nílẹ̀ síra ní yọ́ máa bú pẹ́sidẹ́ntì lú mi kí n ṣe tí àwọn pẹ́sidẹ́ntì bá ń ṣe ìjọ ọ̀dà èyí pẹ́sidẹ́ntì oníbẹ̀lá ìṣẹ́ ìṣẹ́ tọ́dà ẹ̀sọ̀ ìjọba ìṣẹ́ ìṣẹ́ tọ́dà àmọ́ bó ti wá wà yẹ́ ìrìn pé ìtumọ̀ ẹni pé à ń dáàbò bò wọ́n náà sọ ni àbáwọ̀ ń ọ̀ọ́sán ipé bẹ́ẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ dálẹ̀ ìdí tí ó dé yóò sì nígbà ẹ̀rọ ìlọ ẹ̀yọ́ kí àwọn eléyìí wọ́n máa ṣe iṣẹ́ ọ̀dá kí gbogbo àwọn ará àmúká wá dákẹ́ àtàfà ètò wọ́n sọ ní pé mọ́ bù ní èrè mẹ́bà rí mọ́ sì bù níta gbangba torí kò ní gbọ́ ẹnìkan máa bú gómìnà ìlú wa ń sì níbi àwà yìí lẹ́yìn mẹ́rin nìkan ti jáde nínú àfà wá jìyà ìbára láyé ọ̀dọ́ ìwọ́n bá jẹ́ ilé tọmọtọmọ yóò pẹ́ lẹ́wọ̀n gbére wọ́n wé sí láfẹ̀ wọ́n wé sí láfẹ̀ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ní láyé lè ibi ayé lè wọ́n ni ọmọ sí wọn ọmọ gbára wọn ní kọmọ kọmọ rẹ̀ kúrà wọ́n sì ní kọmọ lọ́lẹ́ gẹ́rù wọn ní kọmọ jùlẹ̀ lẹ́rù wàhálà olóòtú wọ́n kàkí nìtìlẹ̀ tó sùn jẹ́jẹ́ ìjẹ́ àwọn tàwájá àfáà ṣe kápọ̀ àwọn elérìsì támọ̀sùn mọ̀náfáà inú sí àwọn àfáà ní pé káyìn àwọn àfáà kan lè bá wọn gómìnà sí ìjọ ọ̀dá ẹ̀yìn àwọn àgbàgbà ń lù ẹ̀yìn àwọn àfáà ẹ̀lẹ́ bá amídèkàmá ah, ìládùgbò báyìí amídèkàmá ìládùgbò báyìí àwọn fàdán ọ̀rọ̀ ìlọ́wọ́ ọlọ́wọ́ ọ̀rọ̀ ìlọ́wọ́ nínú ìyá àbí àti ká máa ṣe fọ́lẹ́sì káwa ní olè olè ni torí sùúrù yẹn dájú kẹ wá dá gbogbo ẹ̀rú lọ kẹ bá dá gbogbo ẹ̀rú Oye, ẹfi mistake ẹfi correct mistake àdánwò ló sì bẹ̀yẹ̀. Ẹ̀yọ́ màá yára ni nínú àwọn iṣẹ́ táwọn àlùfáà ṣe òun náà ni pé gbogbo àwọn ẹlẹ́gbẹ́ afẹ́jagun àkòyí jẹ́fẹ̀ rí o, à ń kírun lẹ́yìn ní o, bàbá àkírun, à ń kírun. Nínú àwọn àkíyèsí táwa tá ń pèpè, oye, òun náà ni pé táwa náà ká ti àwọn èèyàn pẹ̀lú nígbìmọ̀ pẹ̀lú làákàyè kámọ́ yìí ẹni tí ọba kú ní ìsìlámù ní nínú kámọ́ yọ kú nínú ìsìlámù ẹ máa sọ dodo ẹ máa sọ dodo ìtànṣe yóò dá ìtànṣe yóò dá ẹ máa sọ lẹ́yìn náà káwọ́ yẹ́ tún ẹ̀ fẹ́kì mọ̀kádì sí àwọn tábárí tí ọ̀rọ̀ táǹkì òjì yé wọn a máa lọ lè bá wọn a máa sàlàyé fún wọn a máa lọ lè bá wọn a máa sàlàyé fún wọn a máa bàdá ara wọn lọ́wọ́ irú àwọn ọba náà látòjú àwọn sàdúrà fáwọn ọba àwọn sàdúrà fáwọn pẹ́sidẹ̀ntì àwọn sàdúrà fún gbogbo àwọn darí bọ́lọ̀ darí wọn gbójú gbogbo abìrẹ́ tẹwọ́n ní gbogbo àwọn nǹkan bẹ tó jẹ́ pé àwọn yẹn àwọn yẹn àwọn ti rí pé ìtàn ọmọ ṣe nípa wọn òun náà ni pé ẹni bá ti ti mistake àwọn ọmọ jáde wọ́n jáde yàn ẹsẹ̀ ọmọ èèyàn máa ń yẹ ìwọ́n náà fọ́nà ara rẹ̀ wọ́n èèyàn ní ẹsẹ̀ tẹ́ náà lè yẹ afẹ́ àkọ́jọ́ afẹ́ sọ́nà tí ń pèsè sí sunna kìí sáwọn mọ̀tàṣà ìlú òlù هو من المتوسطين لكن زلت قدمه ẹsẹ̀rẹ̀ yẹ̀ nígbà ìṣẹ̀lẹ̀ wáyé yìí ẹ̀rọ ẹ̀ká mú ìṣẹ̀lẹ̀ jáde kábà bomi sí kábà sàn án ó tún máa fáyìn padà lọ nígbà ìṣẹ̀lẹ̀ ti yẹ ni àwọn yẹ́wà mú àpólà àti òkúta àti àwọn àmà tí wọ́n fi ọ̀gá àfá àmọ́ nígbò tí lèmi sí ìní mọ́sálà mi àti ìlú ọkọ̀ ọ̀rẹ́kún náà fà àwọn ọ̀dọ́ kan ṣe ń bẹ ilé tí wọ́n lè gọ́ọ̀mù fóònù náà làfà rẹ̀ yọ́jọ́ àfá kan kó ní ìsìlámù lára ọba dọwọ́rọ̀ lẹ yóò fi bọ́bẹ̀ kí làfà yẹn ṣe olówó ọmọ àdáwò táwọn yẹn dálẹ̀ láwùjọ kékeré kò ké ní ti pẹ̀lú bọ́kéwú ẹ̀yọ́ ma yáàmì nílé ẹ̀sìn wa ó ti lẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa fáà tó bè tó jọ́nà ọlọ́wọ̀ bá wa kálè wà ní ẹ̀ta àbí ṣe kí ni àníyàtà àbí ṣe pé kọ́lọ̀mọ́sẹ̀ ìsànà wà tó nígbà àníyàn ní máa sáájú iṣẹ́ ò iná mọ̀lá àmálò bínnìyà látún àníyàn wa ṣe kọ́lọ̀mọ́sẹ̀ ìdániyàn wọ́n jáde iṣẹ́ wa ẹ̀yọ́ ma yáàmì nínú ẹ̀sìn àṣẹ́fàánì ìbìlìs anábì ní ìmọ̀ ìbìlìsá ìlà ìbìlìsá ẹ̀rí ìbìlìsù anábì ní ayùsá àyè àbúdá olùmọ̀sánlóhùn ó ti dákà lára àwátá tí ó rún pẹ́kọ̀ lè sọwọ́dẹ̀ lẹ́bọ̀ mọ́ wọ́n láti lè fíta rí ṣùgbẹ́ ìnáwó ibi tí wá bẹ̀rẹ̀ sẹ́ǹsì ó náà ní pé kọ́mọ adájà lẹ̀ ní àríwá táwọn ń pẹ́ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn tí wọ́n ń ṣe láàmù papọ̀ mọ́ súnnà ni wọ́n ń pè ní mùsùlùmí o ẹni tí ó wájẹ́ pé ń tẹbọ mọ́sùlámù àlékè mùsùlùmí o ni wọ́n fi máa ń rò pé àbí ẹgbẹ́ ni alùsúnnà alùsúnnà ìṣẹ́gbẹ́ o mùsùlùmí tó pinnu kó wọ́n máa tẹ̀lé súnnà òun sì lágídí lérí ẹ̀ ọ̀rọ̀ tí mo sọ nílé ẹgbọ́ mùsùlùmí tó pinnu wípé ni lọ́wọ́ máa lò yóò eré ẹ̀ tẹ́lẹ̀ kankan wò ní gbígbà lọ́wọ́ ẹ̀ tó rà lẹ́bì lọ ní hey anábi ni azù aléha dínàwájú anábi ni ẹmọ́ fi èyí ni ọ̀kan báyìí ẹmọ́ fi mọ́sún náà tó bá dìgbẹ̀ yẹn ayé ẹmọ́ aládàdà bẹ̀ tó pọ̀ èyí tó wà ní kọ̀rọ̀ òun ní kẹrin jẹ́ kíni òun ní kẹrin dá mú tí ìbá fi èyí kọ̀rọ̀ gbàǹkan mú kò sẹ́yìn jọba ilé ayẹ̀ṣà ètò ọbọ̀lẹ̀ ni ẹ̀sìn rẹ̀ ni wọ́n rẹ̀bà yẹn gbogbo mùsùlùmí ayé tí máa ń tẹ̀lé súnà náà ni wọ́n ń pè ní áàlù súnà àfihàn tó bá yọ rẹ̀ kú òkú òsù súnà orí kìí tó máa fi ti mùsùlùmí tó bá gbádùn mùsùlùmí tó dúró lórí kọ́lá láwúrú ọ̀kọ́lá rọ̀sùn gbogbo wa mùsùlùmí tàwà láyé là ń jẹ́ áàlù súnà ẹni tó bá tí wọ́n

àyáni ti fi inú pàlákà ní bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ jẹba ọlọ́run pàlákà jẹ ọmọ aláàrí ahàdà ọlọ́run ẹmọ́ pẹ̀lú ìṣàmínú ni ọlọ́run ọ̀dọ̀ òun ni èmi ní ẹ̀pẹ̀ àṣẹjú búlọ̀kù òjì bùdá wọ́ta dáhì dáadà áàmì ọlọ́run tẹ́bá pẹ̀lú ní ìgbà nílò nínú ẹgbẹ́ ọjọ́ ọ̀nà mi dún nílà ọlọ́run gbogbo tẹ́ ń pèsè ìsọ̀nà ìbádùn àmúsàlùkù ọ̀dọ̀ òun kọ́ bọ́ọ̀bá mi kí wò lè ṣe ìgbà ní àláyé ẹ̀ àtúnàbà kí wọ́n lẹ́gùn ó sì lè ṣe kàdíríà onílù jọ ma lùlù mọ́sáàsì táàmà wá bẹ̀rẹ̀ pé jẹ́ ọjọ́ ọjọ́ ìkápọ̀sì ìkánlẹ̀ ládùúgbò ni wọ́n ní mọ́sáàsì náà wọ́n ti lùlù ìlú mọ́sáàsì lọ́dún wo nìyẹn wọn mẹ́sẹ̀ níparí ọ̀rọ̀ mi ẹ̀yìn mariá ni lẹ́ni a ní bùkátà sí ká fọwọ́sowọ́pọ̀ wà tẹ́sìmọ̀ bí hábìlì láì jẹ ní àá ọ̀látàfọ́wọ́pù ọ̀rọ̀ tí ọ̀tọ́rọ̀ kó dídí gbàgbà gbígbì gbàgbà gbígbì àà ọmọ ìyá in tí ó ti yà lásìkò àwọn sàhábà in tí ó ti yà lásìkò tó wà yìí nínú mọ̀lẹ́mọ́mìnú náà ipò à tó bá ti pé mọ́mìnì ọmọ ìyá rẹ̀ tẹ́lẹ̀ gbogbo kálukú lóníṣẹ́wò séwù lọ Yorùbá séwù lọ lárúbáwá ẹjá pa ọ̀rọ̀ kọ́là séwù tì ẹjá lọ kọ́là là ọlọ́run ní ìlànà òmìnira gbogbo ẹgbẹ́ wá ti pé ìmánì wà láàrẹ̀ ọdẹ jẹun ọlọ́run bá ní ẹkùwà ọmọ ìyá rẹ̀ tọ́wọ́ wá ní mistake kan bí ń báwo báwo ló fi dáhùn a ní tí ò sí ilẹ̀ ẹlẹ́gbẹ́ mi ẹlẹ́gbẹ́ àwọ àwọ̀wá ah, òkọ̀sáwò ẹlẹ́gbẹ́ àwọ̀ ẹni ẹlẹ́gbẹ́ ìrìnà ẹlẹ́gbẹ́ mọ̀sílùmí tọ́ọ̀mọ̀ tí ọmọ tó ń ṣe mọ́ yẹn ó ti ó kúmọ̀ nílẹ̀ fi káfìrì mọ́ ní àjìjẹ́ lọ́gbọ́ ọmọ lókè yẹn ó tó ti dáadáa àtàwọn ológun ológun sàdáwọn àyá kí ni àdúrà àjàmọ́ tó ti tó lọ kílẹ̀ ìgbàrù yẹn kọjá o àdínú lè súnhà àmọ́ tó bá yóò kò nínú islam tí ó sọ́lá mọ́ sí máa tó wá pàdé bàbá sunday lẹ́gbẹ̀ẹ́lẹ́ yìí tó bá lọ́wọ́ bàbá sunday àwọ̀ ìrúsà ẹ̀sì tí wọ́n bá ní ti lè kò sí lásìkò àwọn sàábà ẹjá bára wọn sí lódò rọ̀ wá wà látàsàdùn ẹmọ́sọ̀rọ̀ aláṣẹ ètò ètò méje aláṣẹ jù ọwá tí kó máa ṣe jòkólẹ̀ wáyé ápùn àwọn wòra wa ọmọ táwọn ọmọ lẹ́mọ́ púpọ̀ ti fọ́pọ̀ látara pé a gbé ìdájọ́ pọ̀ pẹ̀sípò tọ́lọ̀ àtàlẹ́bì ṣe kíni tọ́lọ̀ ń gbé ẹlòmí ọmọ sọ pé ẹmọ́ sọ fún wa pé ìtọ́sí ọ̀dọ́ àwọn ẹ̀yìn gan fúnra yín ọ̀dọ́ wa ń bí ilẹ̀ ti gba súnà lọ lákọ̀ọ́kọ́ tó tó ti gbẹ́ tó ń bọ́ sọ́wọ́ àwọn àfáà míì ẹ̀wọ̀n sórí ló sórí wọ́n ní kọ́ máa sọ àbí wọ́n ní kọ́ padà sí ojú ọ̀nà ìfẹ́nú ìpé àwa ti pẹ́ lẹ́nu súnà yìí ó sì rí pé tí wọ́n tó sọ fún òdodo ní àmọ́ tó dípẹ́ ilẹ̀ wá sọ òun ò nígbà ó gbà àádẹ́pẹ́ èsì tó ń ṣe òṣì nítorí ọlọ́run ọ̀ ní ìsìláàsì tọwọ́ ní ìsìláàsì pé ìmọ̀ tó lódodo ẹni ìwẹ̀ tó ìbá ti rí èyẹ́ mọ́ ń gbé kíni èyẹ́ mọ́ ń gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹ́ta tó wà mẹ́tọ́ dé pé wọ́n ní bùkátà sí lábà bàtà ọ̀nà wọn lọ́wọ́ wọ́n takún délẹ̀ ni àdíṣì ni wọ́n nírọ́ o ayá kúrá rẹ̀ wọ́n ní à lẹ́yìn ti gbọ́ yé bẹ́ẹ̀ ọlọ́mọ́sọ̀ ìsọ nílẹ̀ nípa lọ́rọ̀ mi àwọn afá àmójú tó bá ṣe ká òsì kó láwùjọ òsì ọ̀fẹ́ kó sí ọjọ́ ìṣèlú ọwọ́ á fi òkú márùn-ún lẹ̀ kọ́ máa jẹ́ kó tí ó di Islam ọwọ́ á yẹ òkú kan sọ́tọ̀ kọ́ máa jẹ́ zaka ẹni tó ti yọ zaka yóò jẹ́ ẹni tó lówó ẹni tó lówó yóò jẹ́ tí ń ṣiṣẹ́ tí ń lówó tẹ̀rọ kò zaka sì yẹ táàbá mójútó ìmáàmì òkú àkọ́kọ́ yẹ yóò jẹ́ kíni yóò dàrú wọ́n náà mọ̀ wọ́n Rasulullah tó jẹ́ ìtìbá kò ní tẹ̀lé súnlẹ̀ máa sí

tẹ́bá ti parí iṣẹ́ ẹ̀kọ́ ọ̀dálájọ̀ ọ̀dálájà muslim ó kọ̀ rẹ̀ ìyàtà sí kí ní láàmà pọ̀ àti bàbá sẹ́lẹ̀ àmọ́ lọ́fẹ́ta ń bí bọ́ti bí ìyàwó rẹ̀ ọ̀fẹ́ oṣù wá lówó tó fún ọ̀nà olófẹ́ lùgbà tọ́lá ti fẹ́ fún ọgbẹ́ wà álẹ̀ mọ̀lú ìgbà orí ṣùgbọ́n náà wákìtí wá tó náà bẹ̀rẹ̀ màrún ẹlọ́wọ́n bá ní tí àwọn obìnrin yọ́ ma ná àti tí wọ́n ma wọ̀ ọrùn wọ ọkọ̀ lọ́wọ́ ọmọ ya ọmọ ya òhun ni jẹ́jẹ òhun ni mu òhun ni jẹ́wọ̀ ọ̀sán wọlé gbé àdẹ́wò ti dé bọ́ọ̀ bá máa dáadáa wà àdẹ́wò ti dé ọgbẹ̀ lọ́run ọgbẹ̀gbẹ̀ ìlọ́lá ìlúṣọ́ ọlọ́ni ẹwàrí ìjọwá sí sọ́mà lọ́jájẹ́ ẹgbẹ́ rẹ̀ àríṣẹ́kí wọ́n fọ́mù ṣòfí mana kí ni àwọn kòlò mẹ́rin sí wọ́n ni ẹwà kẹsẹ̀ ń jáde láàárọ̀ kẹsẹ̀ ń jáde ẹwà àríṣẹ́kí lọ tó bá dìjọ jímà tó bá dé ń sọ̀rọ̀ bàzárò lè bẹ́yà ẹ̀fẹ̀ títà rírà alẹ́ ti sọ́ọ̀bù yẹn lè kí jímà lẹ́yìn tá kú nìyá sí tó bá ti pa jímà láyé yìí tàtàáwó ẹ̀tún gba sọ́ọ̀bù lọ ẹgbẹ̀gbẹ̀ lọ ọlọ́run ní kọgbà bìkan ní ọlọ́lọ́ ìyá rẹ̀ wá sokúnsokún tó fi jáde láyé ọwá ní wàhánà tó ń dáná sálọ́dì ọwá ní èmì ẹlẹ́sìn ní àwọn ìyá mọ̀ lè òjòpá ìyá rẹ̀ títí ló fi kú ìyá rẹ̀ ló pa kú bàbá rẹ̀ ilé àlàpà ìlógbé tó wá olóolókú ọ̀rẹ́ wọn òróró ògùn ọwá ní wọn sẹ̀sẹ̀ ah, bẹ́sìn ọba ṣe ọgbàgbọ́ náà wọn sọ pé ọkùnrin wá nílé yìí ẹ̀fànà ah, ah, ah. ó jáde 40 days jẹ́mọ́ ọ̀kan ní 44 months lòun lọ ṣọ́ọ̀bù ń kọjọ máa ọlọ́lọ́wọ́ ma bá wọn tajà ìyàwó àtàwọn ọmọ ọgbọ́ ọlọ́lọ́wọ́ ma mójútó wọn wọ́n jẹ́ àti

Léyàn fún ìyàwó rẹ̀ ló ń jẹ, ìyàwó rẹ̀ báyìí ó mú òkèlè, ó fi rọlá, ó fi yíbọ ẹnu ìyàwó rẹ̀. Ọlọ́run wà á ṣòro wọn náà lórí màálù. Kí ló ṣe yẹ? Ìbáàdà. Torí iná rẹ̀ dùn, ó ní lọ́nà ọ̀ṣọ́ ní pàgọ́pàgọ́. Yọ̀há, adúpẹ́, ọjọ́ ìdúpẹ́ lè, adúpẹ́, ẹ̀yìn láti oṣù kẹta. Bí ṣe ń sọ yẹn, inú rẹ̀ ti dùn bí balẹ̀ balẹ̀. àdébì sọ̀rọ̀ láàrín àṣọ́lá tí ìyàwó ayíta bá fi kọ́ọ̀pù fún mi jẹ̀má àdébì wa pèrè pé ní mo lọ gbẹ́nu sí nígbà tí òun fi ń múlẹ̀ ìjà yẹ́wà náà pé ẹ lé bí ni àdébì wa yí ẹ̀nàlẹ́ wa yí báyìí àdébì wa mú mi bẹ̀

òtí bí ó sì kú sílẹ̀ arábìnrin sì kú sílẹ̀ jọba irú ẹ̀sìn olè irú ẹ̀sìn olè àwọn tí wọ́n bá gbé lójú ogun ẹ̀sìn tí wọ́n dúnwà dìgbàdìgbà àwọn wọn ni wọ́n ọmọ tọ́jú wọn lọ́jú kan lẹ́bí àwọn onímọ̀ tọ́jú wọn ó lọ lè kéwú nígbà tí ìbá ṣe ni wọ́n tẹ̀lé sí kéde sí àwọn àfáà ìbálẹ̀ alẹ́ àwọn obìnrin nítorí wọn jọ wọn níbi bẹ́ẹ̀ ẹ̀dàkùnkùn tọ́lọ́wọ́ bá wa ọ̀nà jíjẹ múmú àwọn àfọ́ ọ̀gbọ̀rọ̀ dákẹ́ alákọ̀ọ́kọ́ ìrànlọ́wọ́ tán sí ní pé a pè àwọn olówó wa kọ́dàkùnkùn máa yọ zàká lẹ́yìn bàtà máa yọ zàká a sọ fún wọn ní pé kọ́dàkùnkùn tọ́lọ́wọ́ bá Allah kí wọ́n máa bà wọn èèyàn ní owó ẹ̀yìn lè dá gúrùpù kalẹ̀ ẹnìkan ní gúrùpù kan oye one thousand naira lẹ́nu kọ̀ọ̀kan máa ń dá lóṣooṣù twenty five two hundred and fifty pẹ̀sẹ̀ lọ́wọ́ ń bẹ̀ èèyàn two hundred and fifty

ọ̀nà ma jẹ́ wọn lè pẹ̀lú àwọn ọmọ ẹ̀ yóò sì dáwọ̀ ẹ̀ padà ẹ̀sùn wọn lè ẹ̀lùmọ̀ṣọ́ráta ọya yájọ máa sọ̀wọ̀ èmi lówó wọ́n náà ráyè ájọ máa sọ̀wọ̀ wọ́n jọ máa fi èrè pàtẹ́ntẹ̀ àdúgbẹ́sì kọ́ọ̀lù wọ́n lówó lọ́wọ́ àmọ́ ráyè àbó iṣẹ́ kan ti wà lọ́wọ́ tẹ wọ́n wá gbó rẹ̀ fẹ́ni tó ráyè ẹ̀lùmọ̀ṣọ́ráta gbogbo lọ́wọ́ ní sẹ́ra fífíwù gbogbo lọ́wọ́ ní Islam Tọ́lọ́gbọ́ tún kéré, ayé ọkọ̀ jẹ́, ọkọ̀ gbọ́nù nípa ọ̀sọ̀kan nípa yẹ mọ́, gbogbo owó tọ́ yá tó fi jẹun, owó tọ́ yá tọ́ yá tó fi jẹun, tọ́lọ́ jẹun, ọjọ́ wọ́n wọ́n tó ń pèlé owó ògùn, gbogbo tọ́ wá yá yẹ tọ́ bá ta padà kó tó kù láyé, tọ́ bá dọ̀rùn kí wọ́n tẹ́lẹ̀ ní oṣù rọ́gbẹ̀. Iṣẹ́ rẹ̀ rẹ̀, wọ́n pàtà jù rẹ̀ wọ́n pàlẹ̀ pátápátá, gbogbo kìámù nílẹ̀ wọ́n pàlẹ̀, nígbà bí wọ́n tó fáwọn ọ̀rọ̀ yàn, nígbà bí wọ́n fáwọn ọmọdá, wọ́n wà kó fẹ́ torí pé bọ́ wọ́n ṣiṣẹ́ kò lórí ọyá lówó ẹni bá jẹ́ tó ṣe lọ́rún ayé mú lọ́rún òòrò ládọ́rún níta bá ní nínú iṣẹ́ lọ́dọ̀ ọlọ́run náà fún àwọn àfá àpáta kádàkù kábà pèsè káṣì ládìnà tó ọlọ́run nílẹ̀ ànábì ó ti fẹ́ parẹ́ bá ẹkùn dọ́kítà ó kú púpọ̀ rẹ̀ nítorí káwọn yẹn kẹ́lẹ́ bá ọmọdé náà nínú mi lómi lóbi hajj alhadisi asafa ní ọwọ́ ìbànújẹ́ inú rẹ̀ ń bàjẹ́ inú rẹ̀ ń bàjẹ́ ìbànújẹ́ ọ̀pọ̀ ilé ìlú kọlẹ́kọlẹ́ kọlẹ́kọlẹ́ ewu mọ́lọ́gbọ̀n ìròyìn àmì ìdọ̀lọ́lọ́

abọ́kan sẹ́ni mẹ́sìlì ọkàn parí orí wákàtí ní oun tí wọ́n tí ó jáde tí ó jáde ọdún dájú kí ní ọlẹ́ láàrin ìlú àbáyí ẹ̀sẹ̀ rẹ̀ yẹ nígbà wọ́n yẹ kò mú kúrò islam tó àbáyí ní àti àwa pàdé lóde ẹni tí ma ń lẹ́yìn yìí tí ma ń lẹ́yìn yìí yóò wá nígbà tó wọ́n ti rí ìsáàsù lẹ́gbẹ̀ẹ́ àfá àtẹ́sẹ̀ rẹ̀ yẹ ẹsẹ̀ ìsáàsù máa ti fi kíni ó ti yẹ mathematics ni 2 plus 2 is called 4 wọ̀n lẹ́yìn tó bá jẹ́ pé ipò tọ́lọ̀ òbí rìn àmẹ́bì lọ wọ́n ni wọ́n mọ̀ sọ fáwọn èèyàn lọ́sọ pé ẹ́ rọ́pẹ̀sọ̀ rọ́pẹ̀sọ̀ ọlọ́wọ́n bá ń lọ́wọ́ ní o ẹ̀sìn lọ́wọ́ gbà fọ́lọ́wọ́ wọ́n pè wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́bọ́ wá dòrú wọ́n wá sọ fọ́lọ́ pé yà rọ̀ abdẹ̀k abdẹ̀k ẹ̀rù rẹ̀ bá pè lọ́sàn tó àwọn ẹ̀lẹ́mí ọmọ sọ ìgbà tó fẹ́ jà bọ́ọ̀sì nínú dáwà ara ni wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa àjẹ̀nẹ́sà wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa alìmíràn wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa àmẹ́ká àbáwọn nítorí ẹ̀kọ́mọ̀ nínú èsì tàwíìs kò ní wá lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ọgbọ́kọ́ náà fẹ́ sọ̀rọ̀ dùn yọ́mọ wá gbò gíga ọ̀họ̀ sọ̀rọ̀ dùn fún ọkọ̀ lẹ́nu ẹ̀dá kò sí kò sáà اللهم اجعل اعمالنا خالصه لوجهك الكريم وقوت تاباتي اللهم اجعل اللهم بامر قل سؤال لوري سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته جزاكم الله